نستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يدلل فلا هادي له أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن أصدق الحديث كتاب الله وأحسن الهدي هدي محمد صلى الله عليه وآله وسلم وشر الأمور محدثاتها فإن كل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم سبح لله ما في السماوات وما في الأرض وهو العزيز الحكيم هو الذي أخرج الذين كفروا من أهل الكتاب من ديارهم هو الذي أخرج الذين كفروا من أهل الكتاب من ديارهم لأول الحشر ما ظننتم أن يخرجوا وظنوا أنهم منعتهم حصونهم من الله فأتاهم الله من حيث لم يحتسبوا وقذف في قلوبهم الرعب يخربون بيوتهم بأيديهم وأيدي المؤمنين fàtẹ́bìrú ya olè làbẹ́sọ́ adúpẹ́ fún ọlọ́run adúdúpẹ́ fún ọlọ́run ní ẹ̀kan sí àtọ̀rọ̀ ìkẹ́ àti ìgẹ́ ọlọ́run fún ànábìwà Muhammad sallallahu alaihi wa alihi wasallam nítẹ̀síwájú tafsir súra tí a tú èyí tí a ti bá súra tó tẹ̀lé ọ̀nà láti máa tẹ̀síwájú ọ̀nà ní súratul hashri níbi pípé ìyàtọ̀ ń bẹ láàrin súratul asri àti súratul hashri torí pé níbi pípé ìgbà àwọn èèyàn máa gbé lura wọn bí kẹlòmí ó sọ pé kó fẹ́ pé súratul asri tí ó wàá sọ wípé súratul hashri méjèèjì ó jọra wọn àmọ́ ní àràfí àwọn àràfí rẹ̀ ó yàtọ̀ síra wọn òun ló fà á tó fi jẹ́ pé túmọ̀ rẹ̀ kò jọra wọn bákan náà suratul hashiri alhashiru òun náà ni àkójọ àwọn ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ nínú súra yìí ó ṣokùnfà tí àwọn àfáà fi fún ní orúkọ torí pé kẹlma alhashiru ó jẹ jáde nínú súra yìí afáwa abdullahi ibn abbas radiyallahu anhu nínú hadithi abi awana sa'id ibn jubair radiyallahu anhu rahimahullah rahmatan wasi'a ó lọ bá àfọwà abdullahi ibn abbas ó wá ń sọ̀rọ̀ nípa súra yìí ó ní súratul hashri àfọwà abdullahi ibn abbas ó ní là ó ní látàkùl súratul hashri fakul súratul nadhir. sallallahu alayhi wa sallam onímọ̀ pè ní súrátù láṣírí súrátù nàdírì ó ní kò pé nítorí pé àwọn ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ ń bẹ̀un látòkè délẹ̀ súrà yìí orí àwọn tó sẹ́mọ́ oná làwọn bànú nàdírì àwọn Yahudi nílùú Madina áyà yìí àwọn ẹ̀kọ́ tí a fẹ́ súrà yìí àwọn ẹ̀kọ́ tá a fẹ́ kọ́ ó pọ̀ nínú ẹ̀ ṣùgbọ́n nínú ẹ̀kọ́ tá a fẹ́ kọ́ ń bẹ̀ tí ẹnìkọ̀ọ̀kan wa náà tá sì gbúdọ̀ fi sí ó kan àyà wa gbogbo ìgbà tá a bá ti fẹ́ máa kó súsú àbí a bá ti fẹ́ máa jákàmùná lérí dáadáa kan tá à ń tàn máa tá a bá ti rántí súrà yìí a mọ̀ lágbìyèlé lọ́dọ̀ ọlọ́run subhanahu wa ta'ala àwọn yahudi wọ́n ní agbára wọ́n lókun wọ́n nífọ̀n wọ́n lè kanná wọ́n sì tún jọra wọn lójú Ọlọ́wọ́n ọba tí ọlá rẹ̀ ga ọlọ́run wá yẹ̀yẹ́ wọn pẹ̀lú gbogbo agbára tí wọ́n rọ̀ pa wọn níhùn Ọlọ́wọ́n dójú tì wọ́n ọlọ́run jẹ́ oyé wọn pé wọn jẹ́ nkankan. nínú súrà yìí ọlọ́run fi àpẹẹrẹ yìí ó fi yé wa ìgbé kò sí bẹ́nìkan ṣe rò pé a ṣe lérò pé ah, àwọn amẹ́ríkà lágbára ni wọ́n ẹnìkan ó nígbà láwo ọlọ́run ò tí ì ṣe tán tó fẹ́ gbà wọn ni ẹni tó bá dúró ti tọ́ ọlọ́run kódà kọ́ mọ́ ní kankan kó mọ́ mọ́ ṣe yè méjì lórí pọ́ ọlọ́run ọba lè kẹ́hùn ọlọ́run lè ràn án lọ́wọ́ torí pé gbàmí ìbẹ́tọ́ ọmọ bá wo wájú tó wẹ̀yìn tó wo àwọn tó ń bá tò yọ ọmọ wúra rẹ̀ pé ìdóhùn alẹ́ jẹ́ nǹkan láyé tó ń báyìí ṣùgbọ́n lè yóò gbúdọ̀ rí bẹ́ẹ̀ nínú àwọn ẹ̀kọ́ tá a fẹ́ mú jáde nínú súra yìí ntọ́lọ́wọ́n ọba tó fi hàn àwa mùsùlùmí látara tó ṣe fáwọn Banu Nadir ó gbúdọ̀ jẹ́ kí ó fi wá lọ́kàn báyìí lórí pé gbogbo nǹkan tá a bá ti ń wò lọ́ọ̀kan tó tóbi lẹ́mìí wa lódùrúgbà tá a bá ti di òpó tọ́lọ́wọ́n ọba mú nǹkan ti di fúfú bákan náà nínú àwọn ẹ̀kọ́ eléyìí tí a fẹ́ rí mú jáde nínú súra yìí o náà ni pé ọlọ́run ọba subhanahu wa ta'ala ó gbé ànábì wa muhammad sallallahu alayhi wa alihi wa sallam ọlọ́run ọba kún lọ́wọ́ ọlọ́run ọba sì gbà fún ọlọ́run ọba òsìfà nábìlẹ̀ lérí gbogbo iṣẹ́ tọ́lọ́wọ́n bá gbélé lọ́wọ́ nítorí pé àwọn ìran Yahudi tánàbí bá nílùú Madina ìran Yahudi mẹ́ta lànàbí bá nílùú Madina ànàbí bá ìran Yahudi Banu Nadir Yahudi ni wọ́n wọ́n gbé Madina ànàbí bá ìran Yahudi Madina banu kùrẹ́gọ̀ yahudi ni wọ́n anabi bá wọn ní madina anabi bá ìran yahudi banu kọ̀ìnùkọ̀ ìran yahudi ni wọ́n anabi bá wọn nílùú madina anabi wá bá àwọn tó jẹ́ ọmọ madina gangan tí wọ́n jẹ́ lárúbáwá ó bá àwọn ìran méjì ìran al-aus wal-khazraj ìran méjì tí ìran mẹ́ta yahudi kún wọn tó ń lọ bí ìran márùn àwọn tánàbí bá nílùú mọ̀dínà ní nígbà tánàbí ti hijira kúrò nílùú mọ́kà tó dé lù mọ̀dínà ọ̀gọ̀ọ̀rọ̀ àwọn aráàlú mọ̀dínà tí wọ́n jẹ́ lárúbáwá àlú mọ̀dínà àwọn tó pọ̀ nínú wọn wọ́n gba ànábì tọwọ́ tẹsẹ̀ sallallahu alayhi wa alihi wa sallam nítorí pé wọ́n kulẹ̀ tí ń jẹ̀ran kánàbí ò dé sọ́dọ̀ wọn kánàbí máa bọ̀ ọ̀gọ̀ọ̀rọ̀ wọn ti ń lọ bánabi ní maka tán lọ islam tán padà sí mọ̀dínà tí wọ́n sì ti ń tàn mọ́ pé anabi sallallahu alayhi sallam kọ́lọ̀ ń kó pe mọ̀dínà láàyè rẹ̀ lóbi jẹ́ pé wàtá anabi dé nínú wọn dùn àmọ́ gẹ́gẹ́ bí òye àti kéèyàn ó jẹ́ni tí ó máa fi ojú sùnùkùn wo gbogbo nǹkan ọlọ́run kọ́ ànábì máa ṣe púpọ̀ sallallahu alaihi anábìrin páwọn Yahudi tó ń bá ń bí yìí nínú àwọn tá a fún tíra làwọn náà nínú àwọn tí wọ́n ó mọ fọwọ́sọ̀yà páwọn ní nǹkan táwọn náà ń tọ́ka sí ni wọ́n anábì ogun wọn gàràgàrà sallallahu alayhi wa sallam kò sẹ́kọ̀ọ́ tá a fẹ́ kọ́ ń bẹ̀rùn bí kìí ṣe wípé ànábì fẹ́ jẹ́ ká wùwà ká máa wùwà gẹ́gẹ́ bẹ́ẹ̀ tó lóye ní gbogbo tá a bá bára wa ká wolẹ̀ ká wo bí sàkún gbogbo nǹkan ṣe rí ìyẹn ni ó wàá kọ́ wa lórí pé ẹsẹ̀ wo láàkọ́kọ́ gbé níbo láàgbé sí bàtánàbí wọ̀lú mọ̀dínà ọ̀gọ̀rọ̀ àwọn ọmọ tó jẹ́ àwọn tó jẹ́ ònílẹ̀ tájára mọ̀dínà gẹ́gẹ́gẹ́gẹ́gẹ́gẹ́ ànábì ò ní problem pẹ̀lú mú sọ̀mù wọn nítorí pé àwọn kulẹ̀ ti ń jẹ̀rán ànábì sallallahu alaihi tájá àwọn ọmọ onílẹ̀ ṣùgbọ́n anábì rí páwọn Yahudi wọn èyí sọmọ onílẹ̀ àmọ́ ẹ̀dá abú wọn làwọn Yahudi ẹ̀dá oníkèéta wọn làwọn Yahudi ẹ̀dá inú níbí ni ó lára àwọn Yahudi anábì wá rí wípé àwọn ará Madina òun ò ní problem pẹ̀lú wọn sallallahu alaihi wasallam anábì wa lọ bá àwọn Yahudi òun pé tọ́ mo ti dé o tíra ń bẹ lọ́wọ́ tiyín náà a sì túláàsì yín fọ́ọ̀sì ńlá gidi pé kẹwàá kírun àmọ́ ẹ̀jẹ̀ àjọjọ ládéhùn àwa ò ní ran báwọn ọ̀tá bábá ń gbógun bọ̀ láti ta tí wọ́n bá fẹ́ wá kógun bá yín ò ní ran ọ̀tá lọ́wọ́ lérí yín àní fa yín lé ọ̀tá lọ́wọ́ ẹ̀yin náà mọ́fà wa náà lọ́ta lọ́wọ́ torípa náà bí mọ̀ wípé àwọn ará mọ́kà tó lé òun yìí wọn ì padà bí ògiri ọ̀bá sì lanu aláǹgbọ́ ò lè wọ ọbẹ̀ àwọn Yahudi làṣẹjọ́ ń gbé ní ìlú Mọ̀dínà yìí anábì lọ bá wọn anábì ní ẹja àjọjọ ládéhùn yàtọ̀ sí ọ̀tá àti ta àwa náà ò ní dìde ogun sí yín ẹ̀yin náà má dìde òkú sáwà náà àwọn Yahudi wọ́n fọwọ́ sí wọ́n ṣàdéhùn wọ́n ṣàdéhùn pẹ̀lú anabi sallallahu alayhi wa sallam àwọn Yahudi tá a bá gbàgbé wọ́n èyí sọmọ Madina o wàhálà kan ló lé wọn àwọn fìtínà torí pé Ọlọ́hun sọ ní al-Qur'an al-Karim láwọn bànú Israẹla ó jẹ nínú suratul Isra. Hmm? látúbùlà ó náwó marratain tọ́lọ̀ lóhun ó fìtínà àwọn yahudi torí páwọn yahudi dè míì ọlọ́run bínú sí wọn yahudi ò lórílẹ̀-èdè kankan mọ́ lágbàáyé israeli tán lọ jókòó sí wọn àìjákì ẹni ilẹ̀ falasini ni wọn àìjákì ẹni wọ́n ti fọ́n kiri ayé ogun ló fọ́n wọn ká ìbínú ọlọ́run ló tú wọn ká lẹ́yìn ìgbà tán ti gbèkè látòrí ahọ́n anabi dawud àti anabi musa alayhi salatu wa salam àwọn ọmọ israel barabara rẹ̀ làwọn kan nínú wọn bá dé agbègbè madina wàstáwtọ̀nùhà wọn bá tẹ̀dọ̀ síbẹ̀ lóòótọ́ pé tẹ̀yẹ̀ bá lọ ń ka àfọkànsùn àwọn yahudi dọ̀la wọ́n sì nígbàgbọ́ wípé àwọn làwọn ní madina wọ́n sì tún gbà náà báwọn ṣe gba Palestine nítorí wípé wọ́n nígbà tánábì dé Madina ọba wọn bẹ́ẹ̀ bó lẹ́sẹ̀ a máa pè ní alimadina tún nàbàwíyà ṣe báwọn kan ló bá ń bẹ̀ àwa àní ẹ̀yìn a máa ṣe lárúbáwá kí yíbò kan kó dé ẹ̀dẹ́ ń bí kó ti wá lò bí ọgọ́rùn-ún ọdún àbí jù bẹ́ẹ̀ lọ èyí wá sọ́dọ̀ ọmọ ẹ̀dẹ́ ni kódà kó ṣe pé tán bá dá ogun ẹ̀dẹ́ sọ́nà mẹ́wàá òun lọ́kọ́lé bí ìdá mẹ́jọ ń bẹ̀ àbí kí rìtíìmù wá gba gbogbo lẹ̀ kan kọ́ church ìyẹn wá fàlùbáríkà sí tán ṣe ni ìyẹn ọ̀sọ́ pàlùbáríkà wà ń bẹ̀ ìyẹn òṣèpaná Islam bó ti wùlẹ̀ ọmọ àrè làrè ọmọ jẹ́ bó ti wùlẹ̀ kọ́ ọmọ gbogbo ń tọ́lọ́hún sì ṣe fáwọn bànú nàdír tí wọ́n náà ń bọ̀ àyà yìí ní mùnà sábà pẹ̀lú ẹ̀ nítorí pé àwọn bànú nadir àwọn yahudi àwọn náà pẹ̀tẹ́pẹ̀rẹ̀ nínú ìlú madina nígbàtán wọ madina ẹ̀fẹ̀ ẹ̀rọ pa àwọn ni wọ́n ni madina gan ju àwọn house àti khasraj lọ lọ́nà wo ní agbègbè ibi táwọn yahudi tí wọ́n ń gbé ní madina wọ́n wá lọ ṣe fẹ́ǹsì kan débi wípé kò sí ogun ọ̀hún tí ń bọ̀ tó lè wọlé wọ́n ṣe fẹ́ǹsì débi pé tí wàhálà bá ṣẹlẹ̀ gan táwọn yẹn bá ti sáwọ́ bẹ̀ wọ́n ti gbà pé àwọn ti wà secured sòlẹ́fì ráwọn kan náà táwọn ń ra lẹ̀ rọrẹ àwọn náà ń kọ́lé lọ wọn wọ́n ti gbàgbọ́ pé wàsánù àna umana àtún ọ̀sùnù minallah àwọn Yahudi wọ́n wá lọ wọ́n ní fẹ́ǹsì wọ́n lòdì nínú ìlú Madina gbàgídí jẹ́ bẹ́ẹ̀ orí ìṣesí ni wọ́n wà tí wọ́n sì jọra wọn lójú anabi sallallahu alaihi wasallam anabi wọ̀lú madina anabi lọ bá wọn anabi ni ẹni yahudi nínú àwọn tó ń fún ní tíra àlẹ́yìn náà jẹ́ àwọn ọba ń jà ẹ má bà wá jà àwọn ò ní rọ̀ta lọ́wọ́ lérí yín ẹ̀yin náà mọ́ rọ̀ta lọ́wọ́ lérí wa wọ́n láwọn gbà bẹ́ẹ̀ wọ́n sì kọ sílẹ̀ gẹ́gẹ́ bí àdéhùn àwọn rìwáyàtì tó wá lérí ọ̀nà tí àdéhùn yẹn fi tú ó pọ̀ so aláyàhál nítorí àsìkò àwọn Yahudi padà tú àdéhùn yẹn nínú àwọn rìwáyà tó wá ó ní wípé Imam Ibn Kathir rahimahullah àwọn kan wá sílùú Madina wọ́n ní ìrẹ òjíṣẹ́ Ọlọ́run àwọn èèyàn àwọn mọ̀ gba Islam àwọn ọ̀rẹ́ ni tí ó kéwú àwọn ọ̀rẹ́ tí ó káwọn báwọn ó sì máa ṣàlùwàlá àwọn ọ̀rá oní tí ó káwọn báwọn ó sì máa ṣẹ̀sìn ǹjẹ́ ó lè yan àwọn kan tí àwọn tí ó lọ kọ́ àwọn lẹ́sìn kí làwọn èèyàn ń ṣe ànábì wa yan àwọn àádọ́rin seventy nínú alukura nínú àwọn tán ti kéw tán ti mọ Quran nínú àwọn sọ̀hábà tó yẹ pé ẹnì nu wọn ó tó láàfà ànábì yan seventy ànábì ẹ̀yin ẹ̀ tẹ̀lé wọn lọ ẹ lọ kọ́ wọn lẹ́kọ̀ọ́ láì mọ̀ pé tèmi gbàtàwọn èèyàn yìí tí wọ́n dé àárín ọ̀nà tí wọ́n débi bitrul mauna àṣé àwọn èèyàn kan ti lọ glúgọ bí wọ́n ṣe jálù àwọn èèyàn yóò sì múra ogun tiwọn àwọn lọ́nlọ́ pàwọn fẹ́ lọ kọ́yàn lẹ́kọ̀ọ́ wọ́n ṣe pàdé wọn níbi bitrul mauna yẹn wọ́n pa wọ́n. rìwáyà yìí wá ní ẹnìkan bẹ nínú wọn tóun rápálá tóun escape gbà tóun lọ ó bá pàdé àwọn arákùnrin méjì kan bó ṣe náà gba yéé sára ẹ̀yìn tẹ́ pa wá náà lélẹ̀ òun náà bá lúgọ òun náà ó pa àwọn méjèèjì náà gbàtọ́rọ̀ yìí wá tó ṣẹlẹ̀ ó bá sáré wá sí Madina nǹkan báyìí lọ ṣẹlẹ̀ ṣùgbọ́n òun náà rí pé òun pa àwọn èèyàn méjì kan kí ọ̀rọ̀ yìí ó tó dọ́dọ̀ ànábì sàlám tán àwọn èèyàn ti wá bá ànábì pé tọ̀ yóò dá ànábì ẹnìkan nú àwọn àlùmọ̀ rẹ̀ ó pa àwọn èèyàn méjì kan àwọn èèyàn méjì yẹn sì ń bẹ nínú àwọn ìran tí àwọn Yahudi Banu Nadhir tí wọ́n jẹ́ halifu fún anabi ẹ̀dẹ̀ ti sàdéhùn wípé ká pa ẹnì kankan nínú ara wa anabi níbo ló ṣe wá anabi nítọ̀ nítorí wà ń ni wípé a san owó ẹ̀mí anabi wa lọ sí ọ̀dọ̀ àwọn banu nadir ìpè èló ni owó ẹ̀mí àwọn ẹniyẹ kì í sọ àwọn banu nadir lẹ́ni ẹ o àwọn ìran míì ni nínú àwọn kèfèrí tí sàbẹ̀ yẹn náà lérò pa àwọn tí wọ́n àtàkì àwọn tó ṣẹ́kù ló ń pa nígbà tán pa àwọn èèyàn bíi almost bíi sixty nine tó náà wá pa méjì sànàbì ni àwọn Yahudi banu nadir wọn bá lọ bá anabi gbẹ ah àwọn sọ̀pọ́tà àwọn làwọn ẹni yẹn náà jẹ́ tẹ́ ẹ̀ bá ti lè fi nǹkan sa wọn kọ̀yẹ́kẹ́ fi nǹkan sa wọn yẹn náà arábìnrin ọ̀dà á san owó ẹ̀mí wọn wá lọ bá àwọn ẹni àwọn fámìlì ẹni yẹn wọ́n agree wípé kan san owó ẹ̀mí àwọn Yahudi wọn wá lọ sọ àwọn fámìlì ẹni yẹn pé hàn ó ti dá a báwọn ẹni kàná bí òjòkó gbà ń bọ̀ á sọ iye tí wọ́n san lówó ẹ̀mí wọ́n wá bára wọn sọ wọ́n yẹn nìkan pé kẹ́nìkan ó gun orí òkè kọ́ lọ rí òkúta látòkè kó re lu ànábì níbi tá ànábì jókòó sọ́lá ọ̀sálà nasterih a lè sinmi níbi wàhálà rẹ̀ bí wọ́n ṣe lérò nǹkan yẹn ọlọ́run ti sọ fún ànábì sọ́lá ọ̀sálà ànábì ká dìde fún ni ànábì bá ń lọ gbàtí wọ́n fi jáde ànábì ti lọ sọ́lá ọ̀sálà ànábì wá sọ fún àwọn sàhábà ànábì sọ fáwọn sọ̀hábà wípé tọ̀ ẹ̀yin sàábé àwọn yahudi wọ́n ti jàǹbá àdéhùn èròǹgbà àwọn tí wọ́n ní lẹ́mìí ọlọ́run ti fi hàn mí wọ́n sì tún gbìyànjú láti tún jàǹbá àdéhùn lẹ́yìn ìgbà náà àwọn rìwáyà mi ń bẹ tí wọ́n ní àwọn yahudi ìkánu wọn lọ sápamọ́ sí kọ̀rọ̀ ká má bàa mọ̀ ni láti ṣe mùsùlùmí kan léṣe anabi sallallahu alaihi wasallam anabi wa ránṣẹ́ sí wọn pé ẹ mọ̀ tí jàǹbá àdéhùn tá a jọ ṣe àwọn náà wá dóńdó wípé gbogbo tí ó bá ṣẹlẹ̀ ní kó ṣẹlẹ̀ so ló fi jẹ́ pé àwọn Yahudi olùjàmbá àdéhùn ni wọ́n wọ́n wá lọ ń sagbóde pẹ̀lú àwọn kèfèrí ìlú Mọ́kà ẹ̀ẹ́dẹ̀ wípé tánàbí bá lọ dáalé nígbà téèyàn fi ná sórí òrùlé sùn torí pé àwọn ni wọ́n rọ kiri ká wọn wọ́n sì ti fẹ́ di agbódegbà fáwọn kèfèrí anabi sallallahu alayhi wa alayhi wa sallam anabi wa kó àwọn mùsùlùmí tí wọ́n jọ wà lù Mádínà anabi ni ẹja lọ sélé mọ́ wọn nínú ọgbà wọn nínú fẹ́ǹsì wọn pé ẹnìkan ní yóò gbọdọ̀ jáde síta àwọn mùsùlùmí ò wọnú ọgbà wọn ṣùgbọ́n àwọn mùsùlùmí rọ kiri ká ọgbà wọn yẹn pé wọn ò gbúdọ̀ jáde ṣe é mọ̀gẹ́ tó bá fẹ́ wá ra nǹkan wọn ò ní ìdàtí jáde bọ́ta tẹ́ bá ti dóúnjẹ yín tó tán náà nù ẹ̀ gbúdọ̀ bọ́ta láti lè fi dúnkòkò mọ́ wọn wípé ọlọ́run ọba jù yín lọ àwọn Yahudi ní ìṣẹ̀ràn rírọ̀ ṣùgbọ́n ọlọ́run ọba ju ìbẹ̀rù sí wọn lẹ́mìí gbogbo nǹkan ìjà ogun wọn tí wọ́n ní nígbà tí wọ́n gbọ́ pàná bí ń bọ̀ wọn ò mọ bí wọ́n ṣe lò mọ́ jìnnìjìnnì bá wọn odidi ọjọ́ mẹ́fà ni wọ́n fi ṣẹlẹ̀ mọ́ wọn lẹ́yìn ọjọ́ mẹ́fà wọn ọ̀kan ni wọ́n bá jáde pé ya Rasulullah ànábì sọ yọ̀ǹda fún wa Madina gan ti sùn àti ẹ̀ ní àti ẹ̀fẹ́ wà pẹ̀lú rẹ̀ àfẹ́ máa rí ọ ṣàyọ̀ǹda fún wa jẹ́ a máa lọ ànábì ni ẹ bá jẹ́ pé ní tẹ́ ẹ fẹ́ náà nu ẹ máa lọ àṣùwọ̀n tá a bá lọ gbogbo ilé wa á sì bàjẹ́ ẹ má bàjẹ́ gbogbo dáadé kan mèremère tá a ṣe á sì bà gbogbo ẹ̀ jẹ́ ẹni tó lè wọlé àwọn wíńdò kíní bí wàwá tó fi ṣe ilẹ̀kùn ó tún dì lórí ràkúnmí rẹ̀ àwọn máa gbé lọ àwọn èyí tó bá èyí tó ṣe é gbé wọ́n bẹ̀rẹ̀ lè gbódi tilé wọ́n bà gbogbo ẹ̀ jẹ́ ọlọ́run yóò kúrìbú náà bó yóò ta òun bí aydihim wa aydil mu'minin. a'udhu billahi minash shaitonir rajim. بسم الله الرحمن الرحيم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم abẹ̀rẹ̀ tútúmọ̀ alukur'an pẹ̀lú orúkọ ọlọ́run ọba ọba tí ó kẹ́ gbogbo wa láyé arọ̀hìn ọba tó yẹ kó dò ẹni tó bá ṣe tiẹ̀ nìkan ni yóò kẹ́ tó bá dijọ́ gbẹ̀ndẹ̀ alikiyama kọ́lọ́n kó ka ẹni kọ̀ọ̀kan wá kúnlẹ̀ ẹni tí ó kẹ́ níjọ́ náà sabbaha lillahi ma fi samawati wa ma fi al-ard wa huwa al-azizul hakim. sabbaha lillahi ma fi samawati wa ma fi al-ard wa huwa al-azizul hakim. sabbaha lillahi láàyè mí ọlọ́wọ́n a máa sọ pé yusabihu ọlọ́run àmúwá ní fílù mùdọ́rì níbòmí ọlọ́run àmúwá ní mọ́dí ìmúwá ní mọ́dí kìí ṣe wípé wọ́n ti ṣe nǹkan yẹn kò wá jẹ́ bẹ́ẹ̀ mọ́ là sábàhàlélàáhì ẹ̀rí bi tì í sí táwọn à ń wà kárí à ló fi wá ní mọ́dí yẹn gẹ́gẹ́ bí n tó ti ṣẹlẹ̀ sábàhàlélà ìyẹn túmọ̀ sí wípé gbogbo tí ń bẹ ní sánmà àti tí ń bẹ nínú ilẹ̀ yálà ẹ fẹ́ ni ẹ kọ́ ni ọlọ́run nìkan lẹ́mọ̀ ṣàfọ̀mọ́ fún sábàá lillahi máa fi samawati wa máa fi al-ard ọlọ́run ní gbogbo tí ń bẹ ní sámà àti tí ń bẹ lérílẹ̀ ọlọ́run ọba nìkan ni ó tó gba àfọ̀mọ́ wọn ọlọ́run ọba nìkan ló bù háyà lọ́ba tí gbogbo wọn ń wárí fún sábàá lillahi ما في السماوات وما في التسبيح ọ̀nà ni التقديس ìgbé ọlọ́run ọba tóbi bíbàbàrà ọlọ́run fífọ́ físàfọ́mọ́ ọlọ́run ọlọ́run ọba nínú àwọn ọ̀nà tá a fi ń mọ pàtàkì ọlọ́run ọ̀nà tá a fi ń yin ọlọ́run ọ̀kan náà ni tasbih subhanallah ọlọ́run ọba yìí lọ́ba tó tó gbà bẹ́nìkan bá ń lọ ń ṣe fún nǹkan míì lẹ́yìn ọlọ́run ó kàn ń gbé nǹkan síbi tí ó yẹ kó gbé sí ni in tó ń ṣe fún yẹn gan kò tó gbà á tó bá di jọ́gbìn dalẹ̀ kìyàmọ̀ oná ó yarí mọ́ lọ́wọ́ torí pé sàbáhálílà in tá gbọ́yé ń bẹ̀ pé ọlọ́run ọba ní máa fi sámà wa tí wá máa fi ra gbogbo tí ń bẹ ní sámà àti gbogbo tí ń bẹ lérí ilẹ̀ ọlọ́run ọba nìkan ni wọ́n ń ṣàfọ̀mọ́ in tí ó wàá wá sínú ọkàn wa ni pé àwọn kan máa ń sàfọ̀mọ́ omi ọ̀sùn àbẹ́ẹ̀kọ́ ìgbọ́n tọ́lọ́wọ́ bá ń sọ fún wa ń bí ẹni tó tó gbà gbogbo àwọn tẹ́ ń ṣe fún yẹn tí kì í sàwọn ni wọ́n ní yọ́dọ̀ràn jọgbọ́n ìdàlẹ̀ kìyàmà ọ̀gọ̀ọ̀rọ̀ wọn náà ni wọ́n ó dìde takò yín pé a níkún ó ṣe fún wa ọlọ́run àtógbà ó ìyẹn nìtumọ̀ sábà àlè láàyè òun ló tọ́ sí. Si látọ̀dọ̀ ma fi sama wa ti wa ma fi ard gbogbo tí ń bẹ ní sánmà àti tí ń bẹ lórí ilẹ̀ kò sẹ́nìkan tí sísàpọ̀ mọ́ tọ́ sí àfọlọ́hún. sàbára ni láì wá fi sama wa ti wa ma fi ard wà wà lọ́ọ̀fù jẹ́ pé gbogbo ohun tẹ́ bá fẹ́ ṣe bó ti wùlẹ̀ kó kàn láyà tó ẹbí ti sọ́dọ̀ ọlọ́run ẹ̀sìn máa ṣàfọ̀mọ́ ọlọ́run wà wà azizul hakim níbi tọ́lọ́run bá ti fẹ́ ròyìn agbára rẹ̀ fún wa ọlọ́run asábà ròyìn ara rẹ̀ níbẹ̀ pẹ̀lú aziz ọba kàyàkàyà ọba alágbára al-aziz fawal galib olọba tó yẹ pé tiẹ̀ ni ó aziz ìtumọ̀ rẹ̀ nìyẹn wàhúwàlá aziz òun ni ọba kayakaya ọba mo tó ṣe òun ó ṣe tí ó ọba tí ń ṣe gbogbo nǹkan tọgbọ́ntọgbọ́n kò sí nǹkan kan tó bá ṣe àfi kó kún fún ọgbọ́n bẹ́ẹ̀ sì ni yóò kún fún òye yóò yẹ ẹni tó lè yé ẹni tí ò bá sì yé kò yénu kò sì díṣẹ́ ẹ̀tọ́ lọ́wọ́ ọba lọ́wọ́ wà láàáṣe sọ́lá hakim ọlọ́wọ́ bá yìí lọ́ba alágbára alhakim ọba ọ̀jọ̀gbọ́n lọ́lọ́run yóò ṣe gbogbo ẹ̀ pẹ̀lú ọgbọ́n pẹ̀lú òye yóò nídìí kan pàtó tọ́lọ́wọ́n bá fi ṣe gbogbo ohun tí ń ṣe bó bá yé wa yóò sì yé wa àwa la mọ̀ òye ohun tí ń ṣe tí ń ṣe wúwa lẹ́dí àkọ́rọ́jà lẹ́dí iná káfàró min ahli kitab. wọ́n àkọ́rọ́jà lẹ́dí iná káfàró min ahli kitab. من الله فأتاهم الله من حيث فأتاهم الله من حيث لم يحتسبوا وقذف في قلوبهم رعب وقذف في قلوبهم رعب يقولون عند أيديهم وأيديهم المؤمنين بعد ọlọ́wọ́n ọba ni ó wà lẹ́dí ọlọ́wọ́n ọba tá a ròyìn rẹ̀ níbi ayé àkọ́kọ́ yìí pò náà lọ́ba kàyàkàyà ọba ṣe gbogbo nǹkan tọgbọ́ntọgbọ́n ọba yìí náà ni ó wà lẹ́dí òun lẹ́ni èyí tó ṣe pé akarajà lẹ́dí nàkàfàrò min ahlil kitab tó ṣe wípé akarajà ìwọ ànábì kọ́ ló mú wọn jáde ànábì ò bá wọn jà ànábì ò gbé nǹkan ìjà pẹ̀lú wọn kò gbé nǹkan ogun kankan lọ pàdé wọn ẹnu pa ànábì kan sáwọn pé ẹ má jáde bọ́ ta ẹdúró nulẹ̀ kò ní wọ́n jáde gan ó ní ẹ sá dúró nulẹ̀ ọlọ́run ọba ní akhraja òun ọlọ́run sì lé wọn jáde kì í ṣe pé wọ́n jáde fúnra wọn akhraja wàlẹ́dì ọlọ́run ọba yìí náà lọ́ba tó ṣe wípé akhraja alladhina kafaru òun lòún mú wọn jáde lọ́la túláàsì àwọn wo alladhina kafaru àwọn tí wọ́n jẹ́ kèfèrí tí wọ́n dagbá borí ọlọ́run bá mẹ́lẹ̀ min ahlil kitab nínú àwọn tá a fún ó náà ni àwọn yahudi torí pé nínú àwọn tá fún àwọn yahudi àtàwọn nasọ́rọ́ nínú àwọn tá fún tírà ni wọ́n ọba wa ń sọ fún wa wípé òun lòun mú wọn jáde alladhina káfárù àwọn tí wọ́n ṣàìmoore tí wọ́n jàǹbá àdéhùn tó ń bẹ láàrin wọn àtànábì mini ahalil kitab nínú àwọn tá a fún tírà ó mú wọn jáde min diyarihim li awwalil òun ọlọ́run ọba náà ló mú wọn jáde nínú ilé wọn nínú fẹ́ǹsì wọn wọ́n kọ́ ilé wọn níkọ pé kò sógun tó tó bẹ́ẹ̀ tó lè wọlé wọ́n jọra wọn lójú pẹ̀lú agbára tí wọ́n ní pẹ̀lú nǹkan ìjà ogun tí wọ́n ní pẹ̀lú ọgbẹ́ ẹ̀wẹ́ tí wọ́n fi mọ́lé ó jọ wọ́n lójú púpọ̀ ọlọ́run ọba ní ẹ̀ẹ̀sì gbógun tì wọ́n ẹ mú nǹkan ìjà kankan lọ bá wọn a sì mú wọn jáde nínú ilé ọ̀hún ìyẹn ni ó wàá mọ wá lọ́kàn balẹ̀ kódà bẹ́yàn bá fi gbogbo ilẹ̀ ẹ̀dẹ̀ pátá tó bá fi kọ́lé ní tàbùsí láì ní jà láì ní ṣe nǹkan kan ọlọ́run ó mú kúrò rẹ̀ ètò tọ́lọ́run ọba ni ó wà lẹ́dí akhraja alladina kafaru min ahlil kitabil awwalil ashar nítorí pọ́lọ́run ọba yìí ọba tí ń bẹ láti gbà yẹn náà ó ń bẹ dì sí yóò sì máa bẹ láéláé torí pé mùnà sábà ń ti ń ṣẹlẹ̀ nígbà yẹn kò yé máa ṣẹlẹ̀ nísìnyí náà ọlọ́run ọba yìí ní òun lọ́ba kafaru min ahlil òun lòun bá wọn kan nínú àwọn tí wọ́n ṣàìmọ̀ inú àwọn tá a fún yahudi banu nadir òun ọlọ́run mú wọn jáde òun mú wọn jáde wọn tó jọ wọn lójú ààyè wọn tó tó bàbàrà lẹ́mìí wọn òun mú wọn jáde kúrò ń bẹ́ẹ̀ lè awwalil ashiri ní àkọ́kọ́ àkójọ àkọ́kọ́ torí pé aṣírù méjì ló wáyé ìléjáde méjì ló wáyé ìkan wáyé láyé ànábì àwọn kọ̀ọ̀kan tó tún sẹ́kù nù wọn nígbà tó umaru wọn tún lé wọn lè ní àkọ́kọ́ ọgbà èyí tó kọ́kọ́ wáyé ìkejì ó padà wáyé lásìkò umaru ọlọ́wọ́n bá ní àwa la wọn jáde máa gbọ́nà tún àyìn àkárò jù ọ ẹ̀yìn mùsùlùmí gan ẹ̀yin kò lérò kí wọ́n lè jáde bọ̀rọ̀ bẹ́ẹ̀ torí pé wọ́n lọ́rìn gbòǹgbò wọ́n sì walẹ̀ ajé nínú ti Yahudi gbogbo ẹ̀lẹ́lẹ́ pátá náà ni wọ́n rí fìtì sọ́dọ̀ wọn ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ kí ló wá kọ́ lọ́n pẹ̀lú yẹn máa sọ náà tún wọn ayá kúrú ẹ̀yin mú mi nìkan ẹ̀yin ò lérò ẹ̀ ẹ̀ kàn dín kan ṣé wọn mọ́lé láti lè fi dẹ́rù bà wọ́n wípé ẹ má bẹ́ẹ̀ mọ́ ṣùgbọ́n lọ́wọ́n ọba ti mọ̀ wípé wọ́n gbúdọ̀ jáde máa sọ náà tún àyàkárò jù ọlọ́ọ̀lẹ́yìn kan ò lérò pé wọ́n lè jáde. وظنوا أنهم wàzọ́nù bẹ́yìn ṣe ń lérò pé wọn ò lè jáde ń àwọn gan náà ń lérò pé àwọn ò lè jáde wàzọ́nù àwọn Yahudi náà ń lérò anahun dájúdájú àwọn tẹ́ ń wò yìí wọ́n tún ṣe taokid dájúdájú àwọn pẹ̀lú gbogbo táwọn nìyí mọ́ ni àtòhun ṣùsùnùhùn odi ìsọ́ táwọn mọ yí ara àwọn ká nínú ìlú Madina mọ́nà àtúkò ti tó ní sọ́fà wọn kò sógun ọ̀hún tó lè láwọn kúrò nínú ìlú Madina kò ságbára tó lè sọ pé bóun ni tàwọn ti jẹ́ nínú ìlú Madina ọlọ́wọ́n bá ní wá zọ́nù nítorí pọ́rọ̀ yìí ò ní rí bẹ́ẹ̀ fi pè ni kò sí tàhákùkù ń bẹ́ẹ̀ ṣùgbọ́n lóòbí jẹ́ pé gbogbo tọ́mọ ènìyàn ń ṣe náà èrò ni ọlọ́run ọba nìkan ló ní kó rí bẹ́ẹ̀ ẹni tó fẹ́ máa ṣiṣẹ́ kan ọ máa ṣiṣẹ́ ń bóyá tí n bá ṣiṣẹ́ yìí bóyá mo lè jẹ́ báyìí jẹ́ ń lọ kàwé bóyá tí n bá kàwé bóyá ni bó o bá wá kàwé ọ̀hún tó padà wá jẹ́ ń tó ròpó fẹ́ jẹ́ ń tó dálábàápò fẹ́ jẹun àjẹ́ wípé ó dòdòdò pẹ̀lú pọ́lọ́wọ́n bá fẹ́ bẹ́ẹ̀ jẹ́ ń lọ ọmọ kọ́sẹ́ báyìí bí a ti ń bá kọ́sẹ́ báyìí tán bọ́yá èmi náà lè jẹ́ báyìí láyé bó bá wù ọ lọ àní ò jẹ́ bẹ́ẹ̀ tó bá sì wù yóò sọ pé ò ní gbogbo yẹn ní zọ́nù wá zọ́nù ànàhùn màní jẹ́ gbogbo èyí gbogbo ẹ̀ zọ́nù ni. kò díṣẹ́ ẹ̀tọ́ lọ́wọ́ ọba lọ́wọ́ nìkan ó lágbára bẹ́ẹ̀ nìkan ó bá pe president báyìí lójú ẹsẹ̀ ìrọ́ ní jẹ́bi àwọn àtòun àti president wọn ṣé wọ́n díṣẹ́ ọlọ́run lọ́wọ́ ni kò sẹ́nìkan tó díṣẹ́ ọlọ́run ọba lọ́wọ́ ọlọ́run bá ṣiṣẹ́ tí ó ṣiṣẹ́ rẹ̀ ẹ̀ làjúlẹ̀ báyìí iṣẹ́ yìí ó sì mọ̀ ẹ̀jẹ̀ ṣiṣẹ́ wàzọ́nú ọlọ́run ọba láwọn yahudi àwọn gan lérò annahum mani atuhum husunuhum minallahi ayé min kitalil muslimin pé kódà táwọn mùsùlùmí gan bá fẹ́ dìde ogun pẹ̀lú àwọn odi ìsọ́ táwọn níyì nìkan ti tó tí ó kọ dí ẹnikẹ́ni láti lè wá tójú bọ ní táwọn ń dán lára nínú odi ìsọ́ táwọn wà fa'ata umullahu min haythu lam yahtasibu ọlọ́run níbi tí wọ́n rò láti yọ sí wọn ibi tí wọ́n rò pé gbógun wá ni a sì ní ẹ má bá wọn jà ọlọ́ni wa ata umullahu min haythu lam yahtasibu ọ̀nà tí rò rárá làwọn ọlọ́run ọba la gbà yọ sí wọn wa qadhafa fi qulubihim ọ̀rọ̀ ìbẹ̀rù la jù sí wọn gbáyà jìnnìjìnnì bá wọn wọn ò rórun sùnmọ́ ẹ̀rú bẹ̀rẹ̀ sí ń bà wọn bí nǹkan kan bá bọ́ọ̀lẹ̀ wọn girigiri ọlọ́run ọba ní ta dẹ sí wọn nìyẹn yòkùnrin bó ta wọ́n wá bẹ̀rẹ̀ sí ní fọwọ́ ara wọn ba iṣẹ́ ara wọn jẹ́ gbogbo odi ìsọdá làwọn kọ́ wọn wọ́n wá bẹ̀rẹ̀ sí ní wo dànù ilé wọn pé ah àwọn ọmọ sì jáde kó omi sáwọn wà fi ilé tó da ilẹ̀ fáwọn mùsùlùmí báyìí ọyọ yọjú gà sí ẹ mọ̀ gbódà ọlọ́wọ́n bá ní wọ́n bá wá ń wo pẹ̀lú ọwọ́ ara wọn wá ẹ̀ẹ́dẹ̀ lẹ́mọ mẹ́rin àwọn mọ̀mí ní pé ẹja náà yìí náà lọ́wọ́ ẹja ẹja báyìí wò àwọn mọ̀mí náà bá tún kún wọn lọ́wọ́ pé ẹsẹ̀wọ̀n ẹsẹ̀wọ̀n ẹ má bá wo ẹ má bá wo fàtàbẹ̀rọ ya olè ọlọ́ni gbogbo ẹni tó bá lójú tí fi ríran ẹ̀rọ olúsọ́rọ̀ yìí ya ulul abusor abusor ń bẹ̀ yẹn ni ọlọ́ni mo gbogbo ẹni tó bá ní làákà ìtọ́ mọ nǹkan fi jọra wọn èyí tí wọ́n ń ṣẹlẹ̀ ní ìsinyìí ìsọwọ́ tóbi ni fàtàbẹ̀rọ ya ulul albab gbogbo yunifásitì yẹn padà bọ̀ hadi islamic university sóṣòro fọ́lọ́ ni fàtàbírú yahoo lè abisọ́r torí pé ó ti ṣẹlẹ̀ rí bẹ́ẹ̀ ọlọ́run ọba ni ẹ máa wòye ṣiṣẹ́ tọ́ ọlọ́run bọ́lọ́run ọba ṣe máa ń ṣiṣẹ́ tiẹ̀ yahoo lè abisọ́r gbogbo ẹ̀yin tẹ́ bá nílẹ̀ àkáyè ló fi jẹ́ pé àwọn àáfàá nínú delil tí wọ́n fi máa ń ṣe ìtìbáàtú kíyàs lọ́dọ̀ àwọn àfọ́ onímọ̀ usul àyà yìí jẹ́ kan ṣé ìgbàláyé ń bẹ fún kìyàsí àbí ìgbàláyé òsùn à ìgbàláyé ń bẹ ọlọ́run fa àtẹ́bìrù ya ulil absar ẹfin tẹ́ẹ̀rí ẹfin tẹ́ẹ̀rí ẹfin wọn tẹ́ẹ̀rí tá a bá lè ṣe eléyìí fáwọn bànú nàbírì tá a lé wọn jáde pẹ̀lú gbogbo tí wọ́n jẹ́ tí ogun ò sì ṣẹlẹ̀ tí wọ́n sì jáde yukhribuna buyutahum bi aidi wa aidil mu'minin tí wọ́n bẹ̀rẹ̀ sí ní fọwọ́ ara wọn balẹ̀ ara wọn jẹ́ tí wọ́n tún wá ń kó àwọn nǹkan tó ṣe é dì lórí ràkúnmí wọ́n ń dì wọ́n wá bẹ̀rẹ̀ sí ní rìnrìn àjò wọn lọ wọ́n ẹja máa sá lọ àti lọ fún yín o fa àtàbẹ̀rọ ya ọ̀lọ́wọ́ bá ní gbogbo ẹni tó bá ní làákàyè ẹ kíyèsí ń ta wí káfí lè màmá dájú pé dájúdájú ọlọ́run ọba tó dá wa kò sí nǹkan kan tó kó lágara bó ti wùlẹ̀ kí nǹkan yóò tóbi tó lójú wa ẹja kò sọ́dọ̀ ọlọ́run فاعتبروا يا أولي ولولا أن كتب الله عليهم الجلاء لعذبهم في الدنيا ولهم في الآخرة عذاب النار ọlọ́run ọba ní wàláwùlá kàtàbà lọ́wọ́ alẹ́ ìmúlẹ̀jàlá ọlọ́run ọba ọba tó rínú lóde ni ó sì máa ń ta lè máa rò ẹlòmíì lè máa rò nínú ẹ̀mí pé bóyá dìtọ́ lọ́wọ́ ọba òfin fẹ́ kánẹ́bì ó bá wọn jà bóyá torí pé tánẹ́bì bá bá wọn jà wọn ó pa nẹ́bì bóyá ní ẹ̀tọ́ lọ́run fi dọ́jà nẹ́bì pé wọ́n bá wọn jà sáàjì ń bọ́ lé wọn jáde ọlọ́run ní kí ni jẹ́ tí n bá fẹ́ kánẹ́bì ò fìyà jẹ wọn gan ànẹ́bì ẹ má ṣe sì ronú wípé tíjà bá dé gan torí pé a ti kó bẹ̀rù sí wọn lẹ́mìí a ti sọ gbogbo agbára wọn di ikú rẹ̀tẹ̀ ọlọ́run ọba ni láwùlá ankataba Allahu alayhim alìjàlá alìjàlá alìkhraj wàlùkùrùj tí kì í bá ṣe páwọ̀ ọlọ́run ọba a ti kádàrá pé wọ́n jáde fúnra ara wọn tógun ò ní wáyé tí ìbáṣepọ̀ ti wà nínú kádàrá bẹ́ẹ̀ la azaba ọ̀hún fẹ́ dọ́ni àbáníkánábí ò sí wọn bọ́ ẹsẹ̀ ìṣojú àbáni kò fi hàn sẹ̀sìn ṣùgbọ́n ti wà nú àkọọ́lẹ̀ wípé wọ́n ó jáde ní ogun oníṣẹ́lẹ̀ ìyẹn ń padà síbi ọ̀rọ̀ kádàrá lóòbí dápé nǹkan kan ò ní ṣẹlẹ̀ kó wá ṣe wípé ó jájòjì sọ́lọ́hún yamhullahu ma yasha wa yuthbitu wa indahu ummul gbogbo ẹ̀ náà ti wà ń bi bó ṣe kọ́ ọlọ́run ọba fi wá sọ pé wálé ọ̀la kátàbà Allahu alaihim olùjàlá tí kì bá ṣe pa ti kàkọ́ọ́lẹ̀ pé bọ́rọ̀ wọn ó ṣe rí bí wọ́n ṣe jáde nìyẹn nínú ìlú Mádínà ọlọ́run ọba ọba ní kánẹ́bì ó jẹ wọ́n kó tó di pé wọ́n jáde kíyà ó jẹ wọ́n kó se wọ́n bọ́sẹ̀ ṣe é sojú wà láwọn fil akhirati adhabun nar kódà ìyẹn nìkan kọ́ tó bá di jọ́gbìn dalẹ̀ kíyà mọ̀ ìyà aná tún dúró dè wọ́n àwọn Yahudi Banu Nadir nínú àwọn ìran Yahudi mẹ́ta tó ń bẹ́ńbẹ́ àwọn ìran Banu Nadir ọ̀nà táwọn fi jáde nìyẹn ìgbà tí wọ́n jáde gbogbo wọn wá fọ́nká àwọn kánù wọn wọ́n lo agbègbè ilẹ̀ sham agbègbè ilẹ̀ sham yẹn ibẹ̀ ní táǹpẹ̀ níbi syria sí palestine okobẹ̀ sínú urudun jordan gbogbo bẹ̀yẹn ní jẹ́ sham àwọn abala bẹ̀yẹn ni wọ́n fọ́n ká sí lọ àwọn mínú wọn wọ́n padà lọ tẹ̀dó sí khaybar àwọn náà padà tún jìyà níta bí wọ́n ṣe fọ́nká nìyẹn ó wá ku bànú kùrẹ́ìdọ̀ àti bànú kọ̀ìnùkọ́ nílùú mọ̀dínà ọlọ́run bá ní dhalika bi annahum kí nìdí tá fi sọ̀rọ̀ àwọn yahudi bànú nàdí kí nìdí tá fi ṣe bẹ́ẹ̀. dhalika bi annahum shaqqu Allaha wa rasulahu wa man yushaqqi Allaha tó jẹ́ kíyà ó jẹ wọ́n bẹ́ẹ̀ ní tó jẹ́ kẹsìn ó jẹ́ ti wọn bí anahum torí páwọn yahudi banu nadir ṣàkùlọ arọ́sùnláhù wọ́n jàǹbá ọlọ́ wọ́n jàǹbá ànábì wọ́n ṣàkọ rẹ̀ ìtumọ̀ ṣàkọ ń bẹ̀yẹ náà ni muhalafa wọ́n yapa àdéhùn tí wọ́n jọ gbé pẹ̀lú ọlọ́run àtànábì wọ́n yapa àdéhùn ọ̀hún bẹ́ẹ̀ sì ni waman yushaqillaha wa rasul waman yushaqillaha bẹ́ẹ̀ sì ni gbogbo ẹnikẹ́ni tó bá ti yàpa àṣẹ tọ́lọ́hún tó níbò ní tọ́lọ́hún ọba ṣe jẹ́ fáyínà lọ àṣẹdé ẹ fi onítọ̀ ńlẹ̀ torí pọ́lọ́hún ọba tó dá wa ọba tó le ní fífìyà jẹyàn ni inna batsha rabbika lashadid ìyà tọ́lọ́hún ọba kọjá gbogbo ìyà lérò ọlọ́mọ fìyà jẹ wa lóbi jẹ́ kí gbogbo ẹni tó bá lòun lágbára ẹ sáfà lọ́lọ́ lọ́wọ́ ọlọ́mọ bá ní tó dé kọ́rọ̀ òun ó já síbẹ̀ nìyẹn mà kọ́tà tún mí lè iná ti ní àwòtọ́rọ́ tó mú wa kọ́ ìmọ̀ náà. mà kọ́tà tún mí lè iná ti ní àwòtọ́rọ́ tó mú wa kọ́ ìmọ̀ àwòtọ́rọ́ tó mú wa kọ́ ìmọ̀ tàn ọlọ́run ọba ní torí pé níjọ́ náà àwọn mùsùlùmí wọ́n ran àwọn yahudi lọ́wọ́ wọ́n jọ ń wólé ọ̀hún àwọn mùsùlùmí tí wọ́n bẹ̀rẹ̀ sí ní ń gé àwọn igi dàbínù tó ń bẹ̀ ń bẹ̀ nínú ọgbà àwọn yẹn wọ́n ń gé ogun ẹ̀ dànù nígbà wọ́n wá ń gé àwọn yahudi wá ní àà ebe ẹ̀ sọ pé ọlọ́run ọba ran yín ní oníkẹ́ni èwo ló tún dẹ́sẹ̀ tún gé àwọn igi dàbí nù ìgbà táwọn ẹbí wa gbọ́rọ̀ yìí ọ̀rọ̀ yẹn wá fọwọ́ bá anábì lé àwọn anábì ah, ẹ má tún gé igi dàbí fílẹ̀ ah, ọlọ́run wa sọ ayẹ kàrọ̀ jẹ́ wọ́n máa gé abẹ́ fi wọ́n sẹ̀sìn ni ọlọ́run fi jẹ́ pé má kọ́ta tún mí ń lí náà èyíkéyìí táwọn mùmíní tẹ́ ẹ bá gé nínú àwọn igi dàbí nù aw taraktumu akọ imatan ala usuliya abẹ́yìí tẹ́ ẹ bá fi ilẹ̀ tẹ́ ẹ gé èyíkéyìí tẹ́ bá ṣe nípa tó ṣẹlẹ̀ níjọ́ náà fábí ìdìnnìlá ọlọ́run yọ́nú sí gbogbo ẹ̀ ẹ máa ṣe ẹyẹyẹ wọn wálé yóò sí alifa sìnkín afẹ́ fi wọ́n ṣẹ̀sìn ni nítorí wípé wọ́n jọra wọn lójú lóòbí jẹ́ pé ìgbéraga ọlọ́run bínú sí ìgbéraga ó bínú sóní ìgbéraga ẹni tó bá sì jó ní ìgbéraga tọ́lọ́run bá fẹ́ dójú tì báyìí in tí òròpó lè dójú tó ńláyé náà lọ́wọ́ fi dójú tì í wálé yóò ṣe aléfà sin láti lè fi wọ́n sẹ̀sìn làwọn ọlọ́run ọba fi yọ̀ǹda gbogbo tẹ́ bá fẹ́ ṣe máa ṣe pẹ̀lú wọn náà. wàá wá àwọn ọ̀rọ̀ يسلط رسله على من يشاء والله على كل شيء قدير وما فاء الله على رسوله منهم فما أوجفتم عليه من خيل فما أوجفتم عليه من خيل ولا ركاب ولكن الله يسلط رسله على من يشاء والله على كل شيء قدير ọlọ́ni wa máa fá alifáìhù ó náà ni ọ̀rọ̀ ogun ta kó tó gun òsì sẹ́lẹ̀ náà ń pè ní fáìhù ogun òwáyé al-ijaf èyí tó bá yẹ pé ìyọ̀dà síra ẹni wáyé tako nǹkan ogun láti bẹ̀ al ni nìyẹn ganima ṣùgbọ́n al-fáìhù ó náà ni ìjà tó wáyé ṣùgbọ́n jà ò ṣẹlẹ̀ gẹ́gẹ́ bí ti àwọn bànú nàdìrí oníjẹ́ al-fáìhù ọlọ́wọ́n bá wá ní wá máa afá àlọ́ alárọ̀súlì ìntọ́lọ́wọ́n bá fi ṣe fàjẹ́ fún òjíṣẹ́ rẹ̀ ọlọ́wọ́n ọba ò ní sàdédé fi nkankan ṣe fàjẹ́ fòjíṣẹ́ rẹ̀ mi ni ó mú famá àwòjá tún aléyìn mi ni kẹ́lì wà láàrin káàb bẹ́ẹ̀ sì ni àwọn míì bẹ famá àwòjá fún ìjáfù nìyẹn èyí tó bá ṣe wípé ogun wáyé yíyọ̀dà síra ẹni wáyé lérí ẹ̀ mìnìkáìlì tó ṣe wípé ẹgùn nǹkan ọjà wàlá fama àwùjáfùtùm àlẹ́yìn mìnìkáìlì wàlá rẹ̀ ká torí pé tí ń pè ní fáìwù ó náà ní nǹkan tí ìjáfò wáyé lérí ẹ̀ ogun ò ṣẹlẹ̀ wàlá kẹ́lì kì í ṣe pé àwọn ọmọ ogun tí wọ́n gun ẹṣin wàlá kì í ṣe pé àwọn nǹkan ọ̀gùn kan lẹ́gùn tẹ́ lọ́njà irú yẹn ni wọ́n ń pè ní fáìwù ọlọ́run léyìí tó wáyé yẹn nípa àwọn bànú nàdírù fáyéwù nìyẹn ọlọ́run ọba ló kó fánàbí ìfani kò ní sàdédé mọ wáyé lásán bó ṣe wáyé yẹn ọlọ́run fẹ́ jẹ́ kẹ́ ẹ mọ̀ ní wípé òun kápá kógun ó mọ̀ wáyé kẹ́ ẹ sì borí walakin Allaha yusallitu rusulahu ala man yasha ọlọ́run ní afẹ́kẹ́ ẹ mọ̀ pọ́lọ́run ọba tó ga a máa fi àwọn òjíṣẹ́ rẹ̀ jẹ gàba lérí gbogbo ẹni tó bá wù nínú àwọn ẹ̀dá bó ti wulẹ̀ kẹ́ni yóò lágbára tó ọlọ́run ọba a máa fa àwọn òjíṣẹ́ rẹ̀ jẹ gàba lé wọn lérí wallahu ala kulli shay'in qadir torí pọ́lọ́run ọba ọba tó ní kápá lórí gbogbo nǹkan ni bó bá ṣe wù sí náà ni ó ṣe ṣẹlẹ̀ fáìhù òun ni èyí tó ṣẹlẹ̀ níjọ́ náà ọlọ́mọ̀ọ́mọ́ mu wá ń bì láti lè sọ fún wa pé tí fáìhù bá wáyé ìdájọ́ fẹ́ẹ̀wù bó ni wọ́n ṣe máa pín lójọ́ lọ́wọ́ muhammed ogun tẹ́ ẹ bá lọ jà tẹ́ ẹ pààyàn tí ogun ọ̀sẹ̀lẹ̀ tẹ́ ẹ sì rí nǹkan kó ìdájọ́ èyàn bó ni wọ́n ṣe pín nǹkan ọlọ́run ṣàlàyé fún ọ̀nà ayà ala rasuli min ahlil qura. ولله وللرسول ولذي القربى واليتامى والمساكين ولذي القربى واليتامى والمساكين وابن السبيل والمساكين وابن السبيل والمساكين وابن السبيل كي لا يكون دلة بين الأغنياء منكم وما فخذوه وما نهكم عنه فانتهوا واتقوا الله إن الله شديد fẹ́ sọ ìdájọ́ àlìfẹ́ìhù fún wa ọlọ́run ni mọ́ afa Allahu ala rasulihi ìfàtọ́lọ́run ọba kó fún òjíṣẹ́ rẹ̀ min ahalil qura látara àwọn banu nadir àwọn ará ìletò nínú ìlú Madina ìfàyẹn kìí sọ̀rọ̀ pé ẹjẹ́ àdásọ́nà mẹ́ta ẹnìkan kan ọ̀hún fálẹ̀ ọba lónìí wálé rọ̀sọ́ bẹ́ẹ̀ sì ṣe tẹ́nìkan wá sọ pé ẹ ṣèbó ti ní bá ṣe máa pín gànímà fẹ́ hù ànábì ni ó sọ bí wọn ó ṣe ṣe walidil qurba àwọn alásùnmọ́ wọn nínú ẹ̀ waliyatama àwọn ọmọ òrukàn náà nínú ẹ̀ walimasakini wabini sabil àwọn aláìní wọn nínú ẹ̀ wà bí ní sẹ́bí àwọn ọmọ orírìn tọ́nà dámọ́ wọn nínú ẹ̀ kìí ṣe pé kò jẹ́ dandan kó sọ pé àwọn tó bá lójú ogun nìkan kò fún sẹ́pẹ́ gànímọ̀ ìpín àwọn tó bá lọ jagun ni ṣùgbọ́n fáìhù yẹn kìí ṣe dandan kó sọ pé àwọn tó bá lójú ogun ni ó pin fún ànábì ni ó pin tabarẹ́ni tó kù díẹ̀ káàtó fún àfún bẹ́ẹ̀ ọlọ́run ìdí tá a fi sọ bẹ́ẹ̀ kẹ́lá ẹ̀kọ́ ònàdù látàrún bẹ̀yìnàlá àgbìnìyà ẹ̀mẹ̀ǹkún kọ́rọ̀ mọ́wà á mọ̀ sodo láàrin ọlọ́rọ̀ nìkan kọ́mọ̀ wàá ṣe pé lówó ni ó mọ̀ lówó lọ mẹ̀kúnnù ó mọ̀ tòsí lọ ọlọ́run ní kó mọ̀ bá wà á rí bẹ́ẹ̀ ẹlòmíì ń bẹ nínú ẹni tó lọ ojú ogun ó ní ó fi ilẹ̀ ó tún ní tá a bá tún wá kó nǹkan yìí dé òní ó tún gba ọgbẹ́ ganima la máa pín fún yín ṣùgbọ́n fáìhù a máa fáwọn aláìní àwọn ni ó máa jẹ́ tiwọn ní kí nìdí tá a fi ṣe bẹ́ẹ̀ káyé láàyà kùn nàdú látàrún bẹ̀ẹ̀nẹ́lì àgbìnìyà ẹ̀mí. a yìí tá bá wo lọ́dọ̀ àwọn onímọ̀ al islamic islamic economics wọ́n ní príncipù kan ní aya yìí gbé wáyé nínú príncipù ètò ìsúná ti Islam kìí ṣe pé àwùjọ Islam kò gbúdọ̀ jẹ́ pé olówó nìkan ni ó lówó àwùjọ Islam kò sì hánà kéèyàn máa rin ojúpọ̀nà àti lówó lọ́wọ́ Islam fi kòríyàtú tamaluk ó fi ilẹ̀ àǹfààní kéèyàn lè ní nǹkan Islam fi ilẹ̀ kìí ṣe wípé ìjọba ló gbúdọ̀ ní gbogbo nǹkan mm -mm. tó wáyé pé ìjọba ló ní gbogbo nǹkan kò sẹ́ni tí ó lè yọ sàká kò sì sẹ́ni tí ó ní ogún tí wọ́n pín tó bá fayé lẹ̀ àmọ́ Islam fààyè kéèyàn tó bá fẹ́ lówó lọ́wọ́ kó ṣiṣẹ́ kó lówó bákan náà nínú owó tó wá nìyẹn náà kò gbúdọ̀ kò lè wá pọ̀ pọ̀ wa jẹ́ pé sodo sọ́dọ̀ rẹ̀ nìkan kó lè kárí jẹ́ pé ta bá àwọn ìlànà tí Islam Mekunu náà ó jẹ ń bẹ̀ ẹni tó kù díẹ̀ káàtó náà mbe jẹ ń bẹ̀ aláìní náà jẹ ń tí bá ti wá jẹ nínú owó ni ò sí nínú ètò òṣèjọba tayé ni wàhálà fi ni ìdààmú fi ni fìtínà fi pọ̀ ẹnìkan ó máa jẹ ẹnìkan ò ní jẹ ẹnìkan ó máa fi ṣòfò ibẹ̀ ó sì ti máa pa ẹnìkan ìtì ń bí fìtínà nìyẹn yẹn sọ nínú ọlọ́run ọba líke làyàkú nàdú látàrún bàyìnà àgbìnìyà bíjọba ò bá wá lo ìwọ náà fúnra rẹ mọ ro ńgbọ jẹ tàárọ̀ tó jẹ sọtọ tó jẹ talẹ́ tó bá fẹ́ sùn ó yẹ kó ronú pé ó ni tí ò ti jẹ tàárọ̀ báyìí ìrìnrìn ní tó bá tó tó agbègbè ibi tó wà ó tó tún ti fẹ́ máa ṣòfò nínú ilé yẹn ó ṣe tún fẹ́ lòmíì líkèlá yakunadu látàwọn bayinala agniya èmi ọlọ́ni dìtà fi ṣe bẹ́ẹ̀ kó má bàa wá lọ jẹ́ pé ọ̀rọ̀ yìí ó máa sodo sọ́dọ̀ àwọn tó ní nìkan. wàmọ́ àtàkùnmù rọ́ṣúlù fàkùsù. gbogbo ń tánàbí bá ti pè nípìn kó wá fàkùdù ẹgbàá ẹ̀sìn yọnu sí bẹ́ẹ̀. wàmọ́ náà. èyí tánàbí bá ní kìí í ṣẹ̀tọ́ yín ẹ pé ọlọ́run ló sọ pé kìí í yín ọlọ́run lórí ọ̀rọ̀ tí ó mọ̀ ẹ jáde lẹ́nu yín nígbà tánàbí bá pín nǹkan tán ọlọ́run ọba ó lé ní fífìyà jẹ àyà yìí ó láwọn dìlà láti tó pọ̀ ṣùgbọ́n dìlà àlà bí mo ṣe tu yẹn ẹ̀rì kó yàtọ̀ sí bá a ṣe máa fi ṣe sílìláàlì abẹ́ẹ̀kọ́ ṣùgbọ́n síyáku àyà yìí gan bó ṣe wá ìtumọ̀ rẹ̀ nìyẹn kí ni tó bi ọ̀nà nígbà tí àwọn mùsùlùmí tí wọ́n rẹ́yìn Banu Nadir tán èṣù sì ní kò fìgbà kan fi wálẹ̀ tí ò bá tí rí bá a ṣe fẹ́ ó ń bẹ pẹ̀lú wa bọ́ bá tún rí bá a ṣe fẹ́ tán kò fi wálẹ̀ ló fi jẹ́ pé olè ò ní yalé ahoro ilé tó ní nǹkan nú náà ló lè kó wọ́n láwọn yahudi kan jọ kan wọ́n lọ bá àwọn mùsùlùmí wọ́n wá ní ẹ̀yin mùsùlùmí ṣe ráwọn táwọn jẹ́ kìrìyó yìí ṣètọ́ọ̀nì kóró yúrò sáwọn lẹ́mìí ẹ̀yin mùsùlùmí ni ṣètọ́ọ̀nì mọ́ kóró sí lẹ́mìí wọn á lọ bá àfa àwọn abilé rẹ̀ ẹnìkan wọn á ní tó àfa àmọ̀ gbọ́ pé àwọn Yahudi sọ báyìí àwọn ni kò lè má rí bẹ́ẹ̀ ṣé ẹ mọ̀ wípé kò kulẹ̀ sí nǹkan kan lọ́pọlọ wọn tẹ́sùn fẹ́ kóró òró yìí bá tẹ́lẹ̀ sọ àwa tá a ní dáadáa láà náà lè sọ ọ̀fẹ́ mọ́ kóró yìí ròyìn báyẹn látara àdí eléyìí ìgbà tọ́lọ́wọ́n ọba ti ní káwọn mùsùlùmí ó láṣeyọrí lórí àwọn Banu Nadir àlìfẹ́hù tó wá tibẹ̀ jáde àwọn ará Madina wọn bẹ̀m̀bẹ̀ àwọn ará Maka àwọn Ansar tí wọ́n gba àwọn mùmìnì lálejò wọ́n wà ń bẹ̀ àwọn ará Maka tó ṣe wípé ọ̀pọ̀lọpọ̀ wọn kò sí nǹkan wọ́n ṣẹ̀ṣẹ̀ délùú Madina ni ẹlòmíì gbogbo tó ní pátá òun ló fi ilẹ̀ kò mú lọ́wọ́ nítorí pé ó fẹ́ ṣe ìjírá ó fẹ́ tẹ̀lé anabi sallallahu wa sallam wà lù Madina wọ́n padà dolo sí i eléyìí ni àkọ́kọ́ tí ọlọ́run kọ́kọ́ kó fún anabi sallallahu alayhi wa sallam gbàtọ́lọ́run wá ṣètò èyí anabi wá kó fáwọn ará Mẹ́kà nìkan ìpínwó anabi fún fáwọn muhajirun anabi fáwọn ará Madina rárá nínú ẹ̀ àwọn méjì làwọn àfáà ní anabi fún nínú àwọn ansọ́ọ̀ lihajati im ilay torí pa Ànábì rí pé òṣì wà lára tiwọn òun náà ni Sahal bunu Hunayf àti Abu Dujana Samak bunu Harsha àwọn méjì wọn Ànábì fáwọn ṣùgbọ́n àwọn tó kù ní àwọn ará ìlú Madina Ansar Ànábì ò fún wọn bó ti lọ wọn ṣe é mọ̀ pé sùn kò fìyàn lẹ́gbàá kan èṣù bá ń lọ ń gbèrò kúrò sáwọn ará mọ̀dínà lẹ́mí àwọn kan á lọ pé àwọn mùnáfìkì wọn ni sẹ́ńtánàbì wá sí wọn sódà èèyàn dé àgbàtọwọ́ tẹsẹ̀ àfúnjẹ àfúnmu àwọn tó tún kó wá a tún fún wọn nílé tí wọ́n mọ̀ gbé kọ́ wá jẹ́ pàǹfààní tí ó kọ́kọ́ wọlé àwọn aráàlú rẹ̀ ló tún pín fún òfin wa ń bẹ̀ ọ̀rọ̀ yẹn wá ń fọ́n kiri ó wá ń di pé àwọn èèyàn wá ń gbà lọ́wọ́ ara wọn káàkiri wọ́n wá ń sọ káàkiri anabi gan ò tiẹ̀ tí kíyèsí pọ̀rọ̀ wa kan ṣẹlẹ̀ ọlọ́run bá sọ ayà yìí kalẹ̀ wípé wa ma atakumur rasul fakhudhu ìtànà ìgbà ti pè nípìn tí ẹ̀yà àgbà bẹ́ẹ̀ wa ma nahakum anhu fantahu èyí tó bá ní kì í ṣe tiyín ẹ jáwọ́ gbogbo ohun tí ń pín bọ́lọ̀ ṣe ni kò pọ̀ ní pín yẹn wàtàkùlá ìpayà ọlọ́run ẹ mọ́ sí ọ̀rọ̀ sọ inna Allaha torí pé ọlọ́run ọba lé ọlọ́run ò ní bìkítà láti fìyà jẹ ẹnikẹ́ni tó bá rà nàbí fẹ́ nínú yín lóòótọ́ ẹ̀yin lẹ́gbà náà bìláì ẹ ti ṣiṣẹ́ olóore wọn tẹ bá kọjá ẹ̀yin ọlọ́run obìnrin sí yín o àyà yìí gbà tó sọ̀kalẹ̀ àwọn ará Mẹdínà ìjókòó wọ ọlọ́run wàá jẹ́ kó mọ lórí àyà yìí ọlọ́run tó wá kó bí àyà bíi mẹ́ta láti tó fi dá àwọn ará Mẹdínà lẹ́kọ̀ọ́ pé نعم للفقراء المهاجرين الذين أخرجوا من ديارهم وأموالهم يبتغون فضلا من الله يبتغون فضلا من وينصرون الله ọlọ́wọ́n ọba ó wá ń sọ àjùlọ tó ń bẹ fún àwọn muhajirun àwọn tí wọ́n ṣe ìjírá láti ìlú mọ́kà wá sílùú mọ̀dínà ìdí tọ́lọ́wọ́n bá fi ní kí wọ́n kó fẹ́wù yìí fún wọn nítorí pé wọ́n bùkátà sí olùsìn ni wọ́n ẹni tó nílé mẹ́wàá ó padà di ẹni tí ò rí lé mọ́ ẹni tó níyàwó tó lọ́mọ ó padà wá di ẹni tí ò ní nǹkan kan mọ́ ẹni tó ra aṣọ wọ̀ ó padà wá di pé tó bá wọ aṣọ kan aṣọ ò ní bu ara mọ́ ọlọ́run bá ní rẹ̀ ànẹ́bì máa sọ fún wọn lílí fukọrọ ìlú àjèrè àwọn tó ní tá a kó yìí làhún lílí muhajirin lílí ìlú muhajirin àwọn tó ń jáláì ní náà la fún tó ṣe pé muhajirin ó náà làwọn tí wọ́n ṣe ìjírá wá sílùú Madina wọn ò ní ṣe bẹ́yìn náà lẹ́ ń fún wọn ní èyí tá a pín yìí ìdí tá a fi fún wọn náà nípa láì ní ni wọn ẹ má jẹ́ kéṣù kó sí yín lọ́pọlọ náà alladhina ukhriju min diyarihim àwọn tó ṣe wípé kì í ṣe pé wọn ò nílé ṣùgbọ́n wọ́n lé wọn kúrò níbi ilé wọn ni wọn ò lè débẹ̀ mọ́ wà àmúwálé kì í ṣe pé lòsì ni wọ́n kì í ṣe pé àwọn náà ò ní ṣùgbọ́n wọn ò lè dé di dúkìá wọn mọ́ wọ́n wá fi gbogbo ẹ̀ ńlẹ̀ kò sídi táwọn náà fi wá sílùú mọ̀dínà yabtaguna fadlan minallahi wa ridwana kò sí tí torí ẹ̀ ṣe bẹ́ẹ̀ ni pé wọ́n ń wojú rẹ ọlọ́ni tọ́lọ́n náà ni wọ́n fẹ́ ṣe tó sọ wọ́n dolòṣì ni wọ́n fẹ́ ṣe tó sọ wọ́n daláìní ikú tí ó yà pa nẹ́bì kó pa wọn ló sọ wọ́n dẹni yẹpẹrẹ tọ́lọ́n náà wà gbàgbé wọn ni ọlọ́run ìrẹ́ ànẹ́bì máa sọ fáwọn ansọ́ọ̀rù kí wọ́n ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ lérí ààyè táwọn ọlọ́run tó àwọn muhajirun tọ́lọ́wọ́n bá tò wọ́n sí ọlọ́run bá fìsọ láàyè mínú àwọn wa kọ́tàl nínú eh, suratul hadid ọlọ́run bá ń sọ láàyè yẹn láti lè yẹ wa wípé àwọn tí wọ́n náwó sójú ọ̀nà ọlọ́run síwájú kó tó wá di mọ́kà di ti gbogbo èèyàn wọ̀ pẹ̀lú rọrùn a lè fi wọ́n wé àwọn tó ṣe pé wọ́n náwó nígbà tí mọ́kà wíwọ̀ ti di rọrùn ìgbà tó ṣe wípé tó bá jẹ́ mùsùlùmí gan ò sọ́ọ̀ta a gbúdọ̀ fi wé nígbà tó ṣe wípé Islam ti di nǹkan tó gba gbogbo ayé ọlọ́run ọba fi wá ń sọ wípé àwọn wọ̀nyí yẹbútagun na fọ́díláhùn mìnàlá ẹ̀wà rẹ̀ wà ná kò sí tí wọ́n torí ẹ̀fùgbò tí wọ́n nílẹ̀ bí kìí ṣe pójú rẹ̀ ọlọ́run ọba ni wọ́n ń wá wọ́n ń wá ìyọ́nú tọ́lọ́run ọba wọ́n sì ṣe tán lédè páwọn fẹ́ ránṣẹ́ ọlọ́run ọba lọ́wọ́ ni wọ́n dolo sísí lédè páwọn fẹ́ ràn òjíṣẹ́ ọlọ́run ọba lọ́wọ́ ni wọ́n dẹni yẹpẹrẹ sí i ọlọ́wọ́n bá ní ìdí nìyí tó fi jẹ́ pé àwọn ni wọ́n tọ́ pàápàá jùlọ wọ́n Mọ̀dínà ni kẹ́mi wọn náà ó lè balẹ̀ ọlọ́wọ́n bá ní ulaika omo sọ́ọ̀dínkùn wọn tẹ́ ẹ bá ń wá wọn tó sòdodo lórí wọn ẹ wá wọn èèyàn kankan kiri ju àwọn lọ sòdodo pẹ̀lú tí wọ́n gbàgbọ́ tó fi jẹ́ páwọn la níkà nẹ́bí oko fún náà. والذين تبوأوا الدار والإيمان من قبلهم يحبون من هاجر إليهم ولا يجدون في صدورهم حاجة نعم ولا ọba ní walladhina tabawwa'u ad ọlọ́run ọba ọba olétò lọ́lọ́run bọ́lọ́run ṣe sọ̀rọ̀ yẹn tó gbóná òun ọlọ́run tó wáá fẹ́ fa àwọn mọ́ra pa àfojú rẹ̀ àwọn ará mọ́kà tọwọ́ tẹsẹ̀ ṣẹ́ ńlá lẹ́yìn náà ẹ mọ́jèké sùn ó ba ṣe ẹyin jẹ́ nítorí gẹ́gẹ́ bí ọmọ nìyẹn ah

a ò gbúdọ̀ túmọ̀ wáwò yẹn ní wáwùlẹ̀ atif pẹ̀lú iman torí pé àwọn ànsọ́rù wọn ò ní imani ṣáájú àwọn muhajiru sọlọ́fíjákọ́ wà ládínà tàbá wa ó dára àwọn ànsọ́rù yìí àwọn ni wọ́n ti wà nílùú Madina káwọn muhajiru kí wọ́n ó tó dé ṣùgbọ́n àwọn muhajiru wọ́n ti ní imani minkọblihim saju káwọn ara Madina ó tó gba imani awọn hafifu kan bẹ níbẹ̀ yẹ́bà àwọn àfúnimọ̀ tafsiri siri sí tún ṣùgbọ́n àwọn ará Madina yìí tó ń ti páwọn ará Mẹ́kà wọ́n ṣáájú wọn ní imani yuhibbuna man hajara ilayhim síbẹ̀síbẹ̀ wọ́n nífẹ̀ẹ́ àwọn tó ṣe ìjira wá sọ́dọ̀ wọn náà àwọn ará Mẹ́kà ولا يجدون في صدورهم حاجة مما أوتوا bẹ́ẹ̀ sì ni ìfẹ́ tí wọ́n ní sáwọn ará Mẹ́kà ẹ̀ ní ṣèṣì rí nǹkan kan nínú ẹ̀mí wọn wọn ò ní níkọ́nú kọ́họ kankan nínú ẹ̀mí lérí gbogbo ohun tí wọ́n fi ń tọrẹ fáwọn ará Mẹ́kà àwọn mọ̀hajirun tí wọ́n bá fún wọn ní nǹkan tẹ̀mítẹ̀mí ni wọ́n fi ń fún wọn tí wọ́n bá yọ̀ǹda nǹkan kan fún wọn tẹ̀mítẹ̀mí ni wọ́n fi ń ṣe ọlọ́run bá ń jẹ́rìí àwọn ará Madina wa yuthiruna ala anfusihim ìyẹn nìkan tí wọ́n kọ́ ìyẹn nìkan kọ́ èyí tó ga jù nínú ipò kéèyàn ó ṣe dáadáa òun náà ni al-ithar èyí tó kù tí wọ́n jẹ kó gbé fẹ́ lómi ìtharù nìyẹn ìyẹn ló ga jù nínú martabal ukhuwa torí pé martaba kan ni la ahadukum hatta yuhibba li ma yuhibbu nafsi tẹ́síwíyà nìyẹn ìntọ́ ọ̀fẹ́ fúnra rẹ̀ ọ̀fẹ́fẹ́ lómi ṣùgbọ́n tó wá ga jù ni wípé ìntọ́ ọ̀fẹ́ fúnra ní dáadáa ó sì ń fẹ́ fún ẹlòmíì ìyẹn ni ìthaar oúnjẹ tó yẹ kó jẹ ebi ń ṣùgbọ́n o sì tún ọmọ ẹ̀yà rẹ pé ó dàbí pé bíi tiẹ̀ tó ọlọ́run ni ní gbogbo ẹ̀ láàrí gbogbo ẹ̀ làwọn ọlọ́run náà sì mọ̀ gbogbo ẹ̀ lóye wa wàhálà ọkà nàbí nkọ̀sọ́ọ̀sọ́ bó tilẹ̀ jẹ́ pé kọ̀sọ́ọ̀sọ́ hájà bó tilẹ̀ jẹ́ pé àwọn náà bùkátà nǹkan yẹn síbẹ̀síbẹ̀ wọ́n sì fi nǹkan yẹn lẹ̀ àwọn ànsọ́rù nìyẹn gbogbo ẹni tó bá kápá torí wípé àti tọrẹ àti yàwọ́ ó ṣòro béèyàn bá kápá ojú kòkòrò ẹ̀mí èèyàn torí wípé bó tilẹ̀ kí nǹkan pọ̀ tó ìntọ́ fẹ́ ṣe yóò pọ̀ ju ń tó ní lọ́wọ́ lọ kọ́ ìdà kan ni lọ́dọ̀ àwọn oní ilmul iqtisad torí pé ń ta fẹ́ ṣe wọ́n ti wa ó pọ̀ ju needs wa ó pọ̀ ju resources tá a ní lọ resources wa wà limited needs wa ó wà unlimited a wà máa sacrifice àwọn nǹkan kọ̀ọ̀kan tó wá bí scale of preference nìyẹn pé ọ̀dà èwo láwà á ti ìwájú torí pé gbogbo tá a ní lọ́wọ́ èkó láàlè fi ní gbogbo nǹkan tá a fẹ́ ṣe kọ́ ìdà yẹn ń fi yé wa wípé tá bá rẹ̀ nìkan tó yàwọ́ ọlọ́run ní kápá ojúkòkòrò ẹ̀mí ẹ̀ ni torí pé gbogbo nǹkan bó bá tún ṣe eléyìí tán ó tún rí mi tó fẹ́ ṣe tó bá tún rí eléyìí tán ó tún rí mi tó fẹ́ ṣe tó bá wá sọ́ra ti wá ṣe bí ọgọ́rùn ọmọ ìyá rẹ kankan ò tí ì rí kan ṣe o ò ní ronú wípé kò ní orí kan ṣe ó tún tọ́gọ́rùn ìbátan dọ́gọ́rùn mẹ́ta yóò mọ̀ ṣe bó ṣe máa bó ṣe ń ronú tiẹ̀ tí ń ro tẹlòmíì náà mọ gẹ́gẹ́ báwọn ansor faula ẹ̀ka omolumọ̀fẹ́lẹ́hún ọlọ́nirú àwọn èèyàn bẹ́ẹ̀ àwọn ni wọ́n jèrè a máa rí láwùjọ wa ń bomi ẹnìkan sọ̀rọ̀ kan kan ti ń muslim brother náà ni òun àtìyàwó rẹ̀ ń jà lérí wípé ọkọ̀ tíyàwó program ọkọlọkọ tó ń fẹ́ gbé jáde ní ìyàwó ní eléyìí ló fẹ́ gbé jáde ọkọ ní kó má gbéyìn jáde kó gbé ìkan jáde rárá ntọ́fà dànù ìgbà tí wọ́n wá jáde ẹni tó jẹ́ níbọ̀ wọn òun níyàwó méjì ọmọ sì ń lọ bíi bíi bíi mẹ́fà wọ́n wá tora wọn lórí ọ̀kadà wọ́n tò àwọn ọmọ kan sórí ilé epo wọ́n tò àwọn àwọn ìyápa wọn kan àwọn ọmọ kan dojú kọ báyìí wọ́n wá ń gbé wọn lọ ẹni ẹ lóun wá òun wá mìírí pé akọlọ ọmọ bínú sọ jẹmọ́ àtọ́lọ́wọ́n bá tí ọba fìyẹn hàn ni kò ní yé kò ní yé ìyàwó bá bínú kóhùn òsè lọ program tí ọba jẹ́ kóhùn ó gbé jíìpù jáde ah, wọ́n máa yóò kọ́ṣọ́ hànà ó ṣe é fáwọ̀lá jẹmọ́ tí ń ṣẹlẹ̀ nìyẹn ni mo fi ń sọ fáwọn èèyàn dọ́kan pé mss ò ní ìdíkọ́ tọrọ owó lọ́wọ́ ẹnì kankan gbogbo àwọn èèyàn kan ti pass through ẹgbẹ́ tí wọ́n ní aláyọ̀ owó lọ́wọ́ kódà kò tí ì ju bí ọdún mẹ́ẹ̀ẹ́dógún sẹ́yìn lọ mo tọ́ fẹ́ nìkan jọ kan mo ní ṣe bọ́ mo lò sí ni ọ́ ṣé bí orí ẹni ló máa ń sùn nílé ìwé báyìí kì í kí wọ́n jẹ́ pé bàbá rẹ̀ lówó lábàlẹ̀ sọ pé inú ìran yín bẹ́ẹ̀ ṣe máa ń lówó náà lọ́wọ́ adi pé mú ló fi ń sọ̀rọ̀ tọ́ ọba kan rí i pé atẹ́kùn fẹ́ sílẹ̀ o lè kó gbogbo fámìlì rẹ̀ ẹ̀ ń lọ Dubai ẹ fẹ́ lọ ṣe shopping In town of wa mọ̀ táka rẹ̀ gbawo ní Dubai yẹn trip yẹn gbawo ní hmm, bẹ́ẹ̀ next month before Ramadan a lọ Dubai a lọ sí shopping ìwọ sì ti gbàgbé pé bọ́ọ̀dà kan ẹjọjọ jáde ni kò ríṣẹ́ dìsìn kódà olè jẹ́pọ̀ nǹkan làmì ìròyìn gbà náà kò ríṣẹ́ níbi tẹ́nìkan tí wọ́n ń gba fifteen thousand naira ní private school tí ti ń ṣiṣẹ́ ni wọ́n ti ń gba one point eight million lóṣù tẹ́ni ẹ báyìí tún bọ̀ ọ̀la ẹ̀kọ́ easy kò yí sí kò yí sí kò lè yí sí nítorí wípé n tó ti engage ara rẹ̀ pẹ̀lú one point five million yẹn bíi five thousand ni ó ṣe rí torí pé yóò dájọ́ five hundred thousand every month ó sì fẹ́ nílé ní Dubai wàláì tí ó mọ̀ kù lọ́wọ́ rẹ̀ gan mọ́tò five thousand naira lóṣù ẹni tó wá ní fifteen thousand yẹn ó sì lè máa gbé nǹkan ribiribi ṣe yóò tún máa ṣètọrẹ àánú yóò tún máa ṣe dáadáa wọ́n máa ń yóò kọ́ṣọ́ ọ̀hánà fúnṣehe fáwọ̀lá èyí tó ń ṣẹlẹ̀ nìyẹn láwùjọ wa lẹ́ni ìlú bámúbámú láyó àmọ́ pé bí ń pẹ̀lú mí ó ń bẹ nínú ṣe sí ọ̀pọ̀lọpọ̀ ọ̀dọ́ kódà wa ti sí a tún wá mú ahun mọ́ súnà a mú ahun mọ́ débi pẹ́lú mi ọmọ ìyá rẹ̀ ó fẹ́ kú báyìí kò ní ṣàánú ẹ̀ ní assist ẹ bó ti lọ. n tí ó máa gbé síwájú ẹ ni wípé n tó sọ yẹn òun ò lè fún ọ lókun ó yà ya ọ ni àbí káwọn ọjọjọ ṣe partnership tó bá sọ idea kan tó ń ní fún bóun fẹ́ business kan yóò ní ṣe ká jọ ṣe partnership kàkà tí ó fi fún yóò yà ní káwọn táwọn bá rẹ̀ ṣe tán yóò ní seventy thirty ni o seventy percent ni wọ́n máa gbà jẹ́mọ́ sẹ́ni tí ọ̀dà ń faramọ́ wàmọ́ yóò kọ́ ṣùwọ́n nfc ẹni tí ò bá ti kápá ojú kòkòrò ara rẹ̀ kò lè ṣètọ́rẹ́ àánú kò lè rántí pé yà ń jẹ lómi kò ní ṣe dáadáa kó máa pọ̀ sí kó máa pọ̀ sí kó máa pọ̀ sí náà ni ó máa ṣe títí títí tí ó fẹnu kọ́lẹ̀ kò sì wá ní tó bẹ́ẹ̀ sì ni kò tún ní ṣàǹfààní pẹ̀lú ẹ̀ lọ́kànnà àwọn àfáà ló fi sọ pé innal bakhila wa in afadal ghina látúrọ̀ alayhi makhailul faqir ó ní innal bakhila ó ní tẹ́ ẹ bá rí ahun ẹ̀dá wà iná àfàdàgìnà tó bá fi gbogbo ilé ayé lówó lọ́wọ́ ìrísí olùsí náà lẹ́mọ̀ rí bẹ́ẹ̀ ń dọ́dọ̀ rẹ wàláì kò sí bó wà ní kò sí ni nítorí gbogbo omi tó ti lọ fira rẹ̀ sọ̀fà tó ti lọ fira rẹ̀ sọ̀fà ó ti hara rẹ̀ ìgbẹ̀yàn bá ń gba one point eight million lóṣù ẹ̀dákun ọmọ ìyá rẹ̀ ti ń gba fifteen thousand lóṣù ẹ̀ mọ iye àwọn èèyàn tó ń ọ̀sán owó oṣù tàwọn ẹ̀ ní owó oṣù ẹ̀ tí ó sì ní mọ̀ pé kẹ̀kẹ́ jáde mẹ́ tí ì sì ṣe pé yóò dé kíni àwọn kan daṣẹ́lẹ̀ ibi tóun ti ń ṣiṣẹ́ wọn èé daṣẹ́lẹ̀ kóṣù tó parí ó ti gbà á yàtọ̀ sáwọn bónọ́ọ̀sì míì àwọn allowances míì tí ó máa gbà ẹ bá ìjọjọ́ kan náà kọ́lọ́hún ṣàánú àfa àtọ̀rọ̀ Islam wa in fact kọ́lọ́hún ṣàánú àwọn mùsùlùmí o Islam I need dáwà I need dáwà so láàfin lè mọ̀ wípé gbogbo èyí tí kó wá bá ṣe ọlọ́run ó béèrè lọ́wọ́ kó wá ààyè tọ́lọ́run sì fi kó wá ta kókó ó fi ṣàdánwò fún kó wá ni ẹni tó bá lówó kó na ẹni tó bá nímọ̀ kó na ẹni tó bá ní ẹsẹ̀ lérí ká ní kò kárí lórí ìbẹ́sìn ọlọ́run bó ṣe máa lọ wájú kó lò nítorí pé gbogbo tọ́lọ́run ọba fún kó wá wárọ̀fọ̀ àbádọ́kun fọkọ̀ bá dín dárájá tí liyabluwa kún fi mọ̀ àtàkùn ọlọ́run fẹ́ dẹ́kun wá pẹ̀lú tó fún ni bọ́ bá sì wọ ọlọ nígbà míì ẹlòmí lè máa gba two million lóṣù kó wá ṣe pé ẹni tí ń gba five thousand naira lóṣù yẹn àlùbáríkà ó sì wà ní five thousand yẹn in tí five thousand yẹn ó sì máa ṣe two million yẹn ò ní ṣe bọ́ bá ń dọ̀dọ̀ ní two million pé wà láìkò easy wà láìkò easy kò sì wá ní easy gbogbo ìgbà náà kò ní easy kò ní easy kò ní easy ó ní five thousand ó dì yóò sì tún máa dán yóò sì tún máa gbádùn yóò sì máa ṣe nǹkan rí bí nbò ló ti rú lówó òpètè ọlọ́run náà ní í ṣe nítorí pé nínú five thousand yẹn èyí tí fi ń ṣe sọ́dá kan ń two thousand ní wá wẹ́n tó ní two million àti lè fi five thousand ṣe sọ́dá kan kò easy ẹ̀yẹ ẹ̀ kan ro bẹ́ẹ̀ ni kò easy kí ni ò easy

irú ẹni tó bá lè kápá ojú kòkòrò ẹ̀mí ẹ̀ fáwùlà ẹ̀ka ọ̀hún ẹ wo bọ́lá wọn bá ti bẹ̀rẹ̀ ọ̀rọ̀ ó yanjú ọ̀rọ̀ àwọn bànú nàvír èṣù fẹ́ wọ àárín àwọn mùsùlùmí lérí bá nàbì ṣe pín fáìhù ọlọ́run tètè pàkíyèsí wọn pé à ipò àwọn muhajirun kì í ṣe kékeré o ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ ọlọ́run náà wá bẹ̀rẹ̀ sí ní ròyìn àwọn ansọ́ọ̀rù ọlọ́wọ́ wá ń ròyìn wọn ọlọ́run ń ròyìn wọn kí nǹkan lè wà lẹ́mí ara wọn síra wọn ẹ̀kọ́ nìyẹn bá a bá fẹ́ ṣàtúnṣe ká ṣe dọ́gba ń dọ́gba ọlọ́run ọba torí ipò àwọn wàá sọ dáadáa àwọn sì torí ipò àwọn ló gba àwọn wàá bá wípé èṣù ti fẹ́ wọn èsù sì fẹ́ fọwọ́ ń bẹ́ ìgbà tọ́lọ́wọ́n ọba tó wá sọ ayà kalẹ̀ àwọn àǹsọ́ wọn bá bẹ̀rẹ̀ sí lọ ń dì máa ọmọ mọ̀ ìgbà ẹ̀yìn ọmọ ìyá wa ayọ́nu sí fún yín anábì ní ọ̀dà ńgbà náà ṣé kí ká pín nǹkan náà ká pín fẹ́yìn náà mọ́ nígbà tó káyà yìí fún anabi sallallahu alayhi wa alayhi wa sallam lànàbì náà fi bàbàrọ̀ ọ̀rọ̀ àwọn ansọ́ọ̀rù anabi ní min ayatil iman nínú àmì imani hubbul ansọ́ọ̀rù nínú àmì pé èèyàn ní imani oníkéèyàn nífẹ̀ẹ́ àwọn ansọ́ọ̀rù wàmìnà ayatil nifaq nínú àmì pé mùnàfìkì léèyàn bógúdó ansọ́ọ̀rù oníkéyìn kóra wọn sọ̀rọ̀ anabi sallallahu alayhi wa sallam anabi ní tí ẹ bá ṣe yí jíra ni n bá kóra mi náà là ń sọ̀rọ̀ anabi ní tí à ń bá rìn lọ táwọn muhajiri bá gbọ̀nà kan táwọn ansọ́ọ̀rù bá gbàbì kan lasalatu wa adìlẹ̀ ansọ́ọ̀rù ibi táwọn ansọ́ọ̀rù gbà ní gbàgbà sallallahu alayhi ẹ wá wò náà bó ló ṣe níbo lànà madina ni sallallahu alayhi ipò àwọn ansọ́ọ̀rù kì í ṣe kékeré anábì sì bẹ̀ lọ́n fún wọn anábì ní ìrẹ̀ ọlọ́run báríkì fi amúwálìhìn ọlọ́run fi àlùbáríkà sí dúkìá wọn fi àlùbáríkà sí àwọn ọmọ wọn fi àlùbáríkà sínú ìlú wọn fi àlùbáríkà sí òṣùwọ̀n wọn ó sì rí bẹ́ẹ̀ dèrè lẹ́nu bí mọ́ka ṣe lápọ̀nlé tó bó ṣe tóbi tó bẹ́ẹ̀ yẹn bá dé mọ́ka tó bá dé mọ̀dínà yóò rí yàtọ̀ yóò àfi mọ̀dínẹ́tù nàbàwíyà náà lọ́tọ̀ sallallahu ẹ̀rí yàtọ̀ gédégédé mọ̀dínà gbogbo ẹ̀ ó dákẹ́ rọ́rọ́ ni nìzọ́ọ̀mù ó wà kò ní sí olùkọlù kankan àmọ́ mọ́kà sẹ́wọ̀n pé ní tí kó mọ́kà kó nú pọ̀ lóòótọ́ àwọn tàwáàfù mọ́kà náà ló wà oríṣiríṣi èèyàn náà ni ó wà oríṣiríṣi àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ àdúrà tánàbì ṣe fún àwọn ará mọ̀dínà wọ́n ń dọ̀la wọ́n sì tún máa jẹ́ náà hàtà kí àmìsà lóòjẹ́ pa anabi sallallahu alayhi wa alayhi wa sallam anabi nígbà tí Masihu Dajjal tó bá jáde ní ìkẹyìn ayé nínú ìlú tí ò ní wọ̀ kò ní wọ Mọ́kà kò sí ní wọ Mọ̀dínà ìgbà tán wá rí bẹ́ẹ̀ àwọn ànsọ́ọ̀rù wọ́n bá bẹ̀rẹ̀ sí sọ pé ah, ọlọ́run àwọn mùhájìrí àwọn aṣáájú wa ni wọ́n ọlọ́run bá kẹ́ wọn bá yọ́nú sí wọn wọ́n bá sì ń ṣàdúrà fáwọn mùhájìrún ọlọ́wọ́ ni walladhina ja'u min ba'dihim yaquluna rabbana ighfir lana wa li ikhwanina alladhina sabaquna bil iman náà. والذين جاءوا من بعدهم يقولون ربنا ربنا اغفر لنا ولنا الذين آمنوا ربنا إنك رؤوف رحيم ìgbà tẹ́sù ò wá ríṣẹ́ ṣe láàrin wọn anábì ti ṣàtúnṣe àwọn ansor àti gbogbo àwọn àrọmọdọ́mọ wọn wọ́n wá fi lé wọn lẹ́nu wípé ń tá a máa sọ àdúrà tá a máa ṣe ó náà ní wípé wà lẹ́dìí nàjà omi bàdé gbogbo àwọn tó tún wá ń dé lẹ́yìn ìgbà tí ṣẹlẹ̀ yìí ti ṣẹlẹ̀ oníkálukú ti wá mọ àyè ẹ̀ wọ́n máa yà àwọn mọ̀hàjírùnù fún wọn wọ́n máa yà àwọn ànsọ́ọ̀rù fún wọn yaquluna rabbana ighfir lana wọ́n wá sọ pọ́lọ́ wọn ọba èṣù ló fẹ́ kó sí wa láàrin ọlọ́run ọba mọ́ṣá ìforíjì wá wal ikhwanina alladhina sabaquna bil iman mọ́sá ìtún foríjà àwọn ọmọ ẹ̀yà wa àwọn tí wọ́n ṣáájú wa níbi kání imani wọ́n ṣáájú wa níbi kágbà fáànàbì wọ́n ṣáájú wa níbi ká kọ́kọ́ kírun ta ní wàá máa sọ pé bóni tàbí bákìrì ṣe jẹ́ afdọ́lù hadhihi umma ba'da nàbí abubakar làwọn náà fi wá gbà bẹ́ẹ̀ pé ọlọ́run ọba bá wa foríjì wọn wàlá taj'al fi qulubina gillan lilladina amanu ọlọ́ndàkùn lẹ́yìn tóní má fi kéèta ọmọ ẹ̀yà wa mùmínì kankan sí wa lẹ́mìí dàkùn má jẹ́ kéèta ọmọ ẹ̀yà wa kankan má jẹ́ kó dúró gil ó náà ni kéèta kẹ́ni mọ́ ni wọ́n wá ń bẹ̀ lọ lérí ẹ̀ lẹ́yìn tèyí tó ti wáyé tó sì ti tún wá ṣe tọ́lọ́run ti torí ẹ̀ sọ áyà kalẹ̀ pèrè ọlọ́run ọba wà látàjà àlẹ́fẹ́ kọlọ̀ obìnrin gẹ̀lá lẹ́lẹ̀ àmọ́ ọlọ́run dákun mọ́ fi kéèta ọmọ ẹ̀yà wa kankan sínú ẹ̀mí wa. torí pèrè ọlọ́run ọba wa ìnáka dájúdájú fún ọba tí máa ṣèyàn pẹ̀lẹ́pẹ̀lẹ́ ni ọ́. rahimun ọba tí máa kẹ́ni ni lẹ́yìn ìgbà téèyàn bá ti ṣàṣìṣe tó bá túbá èyí tá a ṣe yìí má fi bí wá a ti tọrọ àforíjìn ọlọmọṣẹ́ ìforíjìn wá èyí ni ẹni táwọn ansọ́r tọ́lọ̀ wọn bá fi parí ọ̀rọ̀ wọn lórí abala abẹ ṣùgbọ́n àwọn ẹ̀kọ́ kan ń bẹ nínú ọ̀rọ̀ yìí ẹ̀kọ́ aláwọ̀kọ́ ń bẹ nínú àdábù dùá nínú ẹ̀kọ́ àdúà ṣíṣe ni pé tá a bá fẹ́ ṣàdúà jànmọ́ ara ẹni lákọ̀ ṣe fún kátó ṣe ti jọmọ́ rọ́bànà ègìfèrè lánà wàlẹ̀ ikhwanina alladina sáà wọ́n kọ́ ṣe tí wọ́n tẹ́ bá sì wọ̀pọ̀lọpọ̀ àdúrà tánàbí bá ń ṣe tó bá ti jẹ́ alákópapọ̀ yẹn yóò kọ́kọ́ sọ tiẹ̀ kó tún wá tún sọ ti jẹ̀mọ́ náà mọ́nú àwọn àdáàbò àdúrà ni bákan náà ó tó kéèyàn ọmọ ẹbẹ lọ ní gbogbo gba kọ́lọ̀ wọn bá ó mọ́ fi gíl òun náà ni kẹ́ni mọ́ ni kéèta tẹ̀m̀bẹ̀lẹ̀kún sínú gbá èèyàn torí pé lọ pàdé ọlọ́wọ́n ọba lẹ́ni tí yín kìnní kan ń bẹ nínú ẹ̀mí èèyàn ni Abu nínú àwọn sọ̀hábà ni wọ́n ní gbogbo ọba tó bá ti fẹ́ sùn ní máa ń la má fi yí kìnní kankan sẹ́mi mi nípa àwọn tó bá gbọ́ lọ́wọ́ gbọ́ wọn ni yóò lọ sùn ẹnìkan wá sọ nínú àwọn sọ̀hábà ìjọ kan wọ́n wà níjókòó ọlọ́nàbí ni ẹnìkan ó wọlé nísìn ẹni tí ọlọ́run ọba tó nífẹ̀ẹ́ ọlọ́run ọba nífẹ̀ẹ́ rẹ̀ ìgbà téèyàn ó wọlé ọba di Abu Darda ẹni ẹ wá wò pé ah, kí ló ṣe tóbi jẹ́ kó o ní

mo ti ṣàkíyèsí ẹ̀ ṣàkíyèsí ẹ̀ kò ní à ọ̀pẹ̀ ń bẹ̀ kò sí nǹkan kan tóun ṣe ju èyí tóun ṣe náà lọ ronú sí dé nǹkan kan wà tóun máa ń sọ ọlọ́run rọ́bìlà àtẹ́jẹ́ àlùfẹ́ kọ́lùbí gílẹ̀ nílẹ̀ dínà àmọ́ ọlọ́run máa ń sọ bẹ́ẹ̀ ọlọ́dà ẹni wa lọ sí fánàbí sọlá sọlá pé kì í ṣe nǹkan kan ẹnu nǹkan ànábì ni òun náà ni nǹkan òun gan náà nìkan yẹn tó fi jẹ́ pé bó o lo ti fẹ́ pàdé ọlọ́run kọlbù rẹ ọlọ́run ló mọ ẹni tó ń yàn lódì ọlọ́run ló mọ ẹni tó kó síbẹ̀ ọlọ́run ló mọ ẹni tó ṣe wípé bí ó ṣe ṣubú ó ní gbogbo èrò rẹ orí ìyẹn náà ló sì kú lórí rọ́bànà látàjà àlìnà fẹ́ kó ألم تر إلى الذين نافقوا يقولون لإخوانهم الذين كفروا من أهل الكتاب لئن أخرجتم لنخرجن معكم ولا نطيع فيكم أحدا أبدا وإن قتلتم لننصرنكم والله يشهد إنهم لكاذبون ọlọ́run ọba ni alamtara ilẹ̀lẹ́dì nẹ́nẹ́ fàkún ọlọ́run ọba parí ọ̀rọ̀ ansor àti muhajirun ó sẹ́ egun ẹ̀yìn ṣaitan ṣùgbọ́n ṣaitan nínú àwọ̀ èèyàn tún bẹ tí kèèyàn ò ní tètè fura náà làwọn mùnáfìkì ọlọ́run tún wá tún fẹ́ tú àṣírí tiwọn náà torí pé àwọn mùnáfìkì nígbà tí àwọn kèfè àwọn Yahudi ti ìlú Madina Nadir ìgbà àwọn mùnàfìkì torí pé àwọn mùnàfìkì nínú mùsùlùmí náà ni wọ́n wà tí wọ́n wá kẹfín ipa nàbì ń múra láti lọ sílé mọ́ àwọn yahudi banu nadir in tí àwọn mùnàfìkì ṣe wọ́n bá kóra wọn jọ wọ́n lọ bá àwọn banu yahudi banu nadir bí anábì ti ń sọ nǹkan báyìí mọ́dà wọ́n bá kan ogun àwa gan sọ́pọ̀ tì wọ́n bá dùn ẹ̀kàn rí atáwọn bá kírun ni o ìjọba àgbà o ẹ má bẹ̀rù kò sí ẹni tó lè níjọ́ wo ló dé náà yọ wà lé yín nínú ìlú kò sí tọ́jọ́ bẹ́ẹ̀ o bọ́ bá délẹ̀ pè wá àjọjá ni ẹnìkan àsì ní sọ́pọ̀tì ẹnìkan lé yín lérí nínú ìlú Mọ̀dínà yìí wọ́n wá lọ ń fìyẹn kì wọ́n láyà ṣùgbọ́n gbà tọ́rọ̀ délẹ̀ tán àwọn yẹn mùnáfíkì ò yọjú mọ́ ọlọ́run wá tún tọ́ sí tiwọn náà fanabi sallallahu sallam ọlọ́run ọba ní alámútọ́rọ̀ ilẹ̀ lẹ́dínà náà fakú ọlọ́run rẹ̀ ànábì ò wá kíyèsí ni. Wa, ó wá wòye sáwọn kan tó ṣe wípé náà fakú tí ó ṣe pé mùnáfìkì ni wọ́n torí pé pìlẹ̀ nífàkù náà látara náà fakọ̀ ni torí pé náà fakọ̀ yù náà fikù nífàkọ̀ mùnáfàkọ̀ tán ibi tí nífàkù ti wá nìyẹn ọlọ́run wa mú wá ní fi asìlù fi rẹ̀ lónà fàkù ọlọ́run ọba ní o wá kíyèsí wọn ní ìwọ ọmọ ṣùgbọ́n àwọn ọlọ́run ọba rí wọn ẹjọ́ ń kírun ní ẹjọ́ ń ṣe gbogbo ẹni ṣùgbọ́n wọ́n ti ti gbẹ̀yìn lọ báwọn Yahudi ọlọ́run ọba láwọn wo làwọn tó ṣe bẹ́ẹ̀ alladhina nafaqu àwọn tó ṣe pé mùnàfìkì ni wọ́n yaquluna li ikhwani ọlọ́run pè wọ́n ní ọmọ ìyá kan pẹ̀lú kèfèrí nítorí wípé mùnàfìkì á máa bá lò níwọ̀nba ìmánì tí wọ́n fi hàn ṣùgbọ́n wà um ilà kúfúrú akọrọb wọ́n súnmọ́ kèfèrí ju imani lọ ọlọ́wọ́ bá láwọn wọ̀nyí ni wọ́n ń sọ fáwọn ọmọ ẹ̀yà wọn nínú àwọn Yahudi wọ́n ń sọ fún wọn pé ẹ̀yin bànú náà kọ́dà ẹ̀yin bànú kúrò balẹ̀ gbọ́ wọn gbọ́ ẹ̀yin náà yarí fún àwa ń wọ́n wá ń sọ fún fún wọn mí ní alìlì kìtà nínú àwọn wọn la in òkúríjì tún tí wọ́n bá lè yín jáde lànà òkúríjà náà ma àkún àwọn agbọ́n bá yín jáde akọ abìnúkọ ní olùmọ̀dínà gbogbo tẹ́ bá lọ àtẹ̀lé lọ lànà òkúríjà náà ma àkún ibikíbi tẹ́ bá fẹ́ máa lọ ẹ má bẹ̀rù àtẹ̀lé yín lọ wàlẹ́ ànú tí òfin kún ahádàn abàdàn àníkún ẹnìkankan lọ́wọ́ lérí yín à ní support ẹnì kankan tó bá fẹ́ gbógun ti ẹ̀yin lá support ẹ̀yin lá kún lọ́wọ́ wà ń kú tílí tún tó bá sì kọ̀rọ̀ ìjà níbi ká jagun yìí lánà ń sọ̀rọ̀ nàkún bẹ́ẹ̀ bá wẹ̀yìn àwa lẹ́mọ rí á ràn yín lọ́wọ́ á kún yín lọ́wọ́ wallahu yashhadu innahum lakadhibun ọlọ́run ní bẹ́ẹ̀ sì ni òun ọlọ́run mọ̀ pé òpùrọ́ ni wọ́n ọlọ́run lòun ti jẹ́rìí látọ̀dọ̀ ara òun bọ́ sí ń sọ̀rọ̀ yorùbá ah, irọ́ náà ń pa ìwọ obìnrin lẹ́ẹ̀dẹ̀ ọkọ rẹ tọ́rẹ́ kan wá ń sọ ọmọ pé kíni nígbà bá tó dé páàkì ẹ páàkì ẹ páàkì ẹrù ẹ sì ti ń wọ káàkiri ìṣẹ̀lẹ̀ kan ṣẹlẹ̀ ọ̀kan náà àwọn ọmọ kan ọ̀rọ̀ yẹn ti méjì nsìn ọ̀rọ̀ yẹn sì gẹ́gẹ́ bí tí wàhálà ti máa ṣẹlẹ̀ náà tó bá ti ṣẹlẹ̀ ṣètọ́nù ó dúró náà ó dúró ẹni fẹ́ náà ó dúró ọ̀rọ̀ ti kó ní pé ọkọ mi fẹ́ fẹ́yàwó ó ti fẹ́yàwó tó èyí ti ń bọ̀ wá wáyé bẹ́ẹ̀ bí ṣe gbọ́ ọ̀rẹ́ ìyàwó tímọ́tímọ́ kan wá ọmọ ni ṣe rẹ ni ó fi fẹ́ gbéyàwó nígbà ọba sá lọ tí wọn ò rí ọ àwọn fámìlì rẹ ò ní fi lọ́rùn lẹ̀ ìyàwó bá palẹ̀ ọba sá lọ kò dágbére ibi kankan ọkọ wa lọ sí inú ìlú tó ń wà ọ̀tọ̀ níbi táwọn pẹ́rẹ́ǹtì obìnrin ń gbé ọkọ wa lọ bẹ̀ àwọn pẹ́rẹ́ǹtì ní pé kò wálé kò wá sọ́dọ̀ àwọn gbogbo ibi tó lè lọ lọ́kọ wa lọ kò rí àsọ̀rọ̀ rẹ̀ yẹn lọ́lọ́ fi pamọ́ ọ̀rẹ́ yẹn nísìn wọ́dọ̀ ọkọ̀ pé ah, n tó wá ṣe iná ó sì kọ̀ dá o bó ẹwọ nǹkan ìgbà tó wá yá ọ̀rẹ́ yìí ló tún lọ sọ fún àwọn fámílì ìyàwó yìí pé kán mú ọkọ dáadáa ọkọ wá lọ yọjú sọ́dọ̀ àwọn àna rẹ̀ pé mi mọ̀ rí ìyàwó bọ́n ṣe fọlọ́pàá arrest ẹ̀ bí ọ̀sẹ̀ kan ló láti mọ̀lé ti yà jẹ́ wọ́n sáà ní pé gbogbo ọ̀nà kọ́ wá obìnrin yẹn ó wá bẹ̀rẹ̀ sí ní dààmú ẹ dákun sórójú ìyàwó tinúlé mọ́ ṣé tí wọ́n fẹ́ ṣe tí wọ́n rí ṣe àgùn òríṣe ṣùgbọ́n lẹ́yìn ọ̀rẹ́yìn lẹ́yìn bí oṣù méjì kọ́ọ̀lù kan bá wọlé ló di ìyàwó àbú èmi náà kọ́ wọ́n ní kì í ṣe bẹ́ẹ̀ ni ṣùgbọ́n mo fẹ́ wálé nígbà ebi ti pa torí pé ọ̀rẹ́ tó kọ yẹn ṣé yóò fún lówó oúnjẹ pẹ̀lú ọmọ méjì tó kó lọ́wọ́ ọkọ̀ wa nípa kò sí wàhálà nígbà tí mi ò lé ọ máa bọ dákun òun sàn fẹ́ kóun sáti ẹ̀ kó rí ìgbà tó wá dé tọkọ ní pé tọ alhamdulillah ṣé wọ́n ní sí nǹkan kan ò sí ọ kó sínú ọkọ̀ ọ wá gbé lọ́dọ̀ àwọn òbí ẹ̀ ọ wá ní tó òun dúpẹ́ lọ́dọ̀ ọlọ́run ọlọ́run ní kóun ó òun ò fi so ògùn owó lẹ́yìn eléyìí kọ́ máa gbélé wọn bá ná òun kọ́ láyé àti lálùkìyàmà ọ̀rọ̀ bá di omi wọ̀ àwọn obìnrin ahọ́n àtẹnu lè jà àjòkò parí ọkọ ní ah, lẹ́yìn ẹ̀wọ̀n ó dé ọ̀sẹ̀ kan ló lò láti mọ̀lé tá a bá mọ̀ rí náà ó kọ̀ ń mọ̀ bàjẹ́ nù di sí ọ̀rọ̀ yẹn ò tí yanjú mo ti dá sí ọ̀rẹ́ kò sí ní tó jọ bẹ́ẹ̀ obìnrin yẹn wá ń sunkún pé ọ̀rẹ́ ẹ̀hún yẹn lọ́kọ̀ mo ní sóhun kú ò lé ọkọ tiẹ̀ so ló fi jẹ́ ó pé gbogbo ẹni tí bá ti ń sọ ìsọkúsọ fún ọ ó ń kó lọ́dọ̀ ẹkọ tẹ àwọn ìtọ́ ẹ̀kẹ́ ṣe ń sìn ni pé jáde ṣé ni jáde ẹ̀fọ́ ọmọ ẹlẹ́fọ́ lọ́wọ́ ni àníyàn rẹ náà ni ò èyí tó rí o máa ronú sáyà yìí pé mùnáfìkì ló dé yìí o mùnáfìkì ní sọ̀rọ̀ torí pé bọ́n ṣe sọ wọn ò tẹ̀lé wọn ìyẹn ni kó fi ronú lọ́lọ́run sọ pé fà àtẹ́bìrù yá olè àbìsọ náà ọlọ́run ọba ní wallahi yashhadu innahum lakadhibun ọlọ́run ọba láwọn ọlọ́run ọba jẹ́rìí pé kùrọ́ láwọn mùnáfìkì la in ukhriju ọlọ́run ní tí wọ́n bá lé àwọn Yahudi jáde láyé kúrújú náà ma àhún irọ́ ni wọ́n ń pa wọn ò ní tẹ̀lé wọn wàlà ẹ̀kú tìlú tán bá dìde ogun sáwọn Yahudi láyà sọ̀rọ̀ náà wọn ò ní ràn wọ́n lọ́wọ́ o wàlà ẹ̀ẹ́nà sọ̀rọ̀ ọ̀hún tí wọ́n bá sì tì wọ́n síwájú tó dúró lẹ́yìn wọn páwọn ó máa ràn wọ́n lọ́wọ́ tójú ogun bá lè tán láyé wá lọ àdìbàrọ̀ fún màláì ọlọ́ni tójú ogun bá lè tán wọ́n họ̀ ni àwọn ìyàwó jò ní rí wọn mọ́ ìwà lù àdìbà àsìkò tí ò yẹ kí wọ́n sá ni wọ́n sá lógun thumma la yunsarun ọlọ́run lé àwọn yahudi ò ní rárá ṣe tán bá fọ̀rọ̀ tí wọ́n lé ọ̀rọ̀ àwọn mùnáfìkì ọlọ́run ọba nílá antum ashaddu rahabatan fi sudurihim minallahi ọlọ́run láwọn mùnáfìkì tẹ́ rí yẹn wọ́n bẹ̀rù ẹ̀yin mùmíní ju ọlọ́run ọba tó dá wọn lọ kẹ́nìkọ́lá àtẹ́ndìsán wọ́n bẹ̀rù àwọn mùmíní ẹ̀yin mùmíní wọ́n bẹ̀rù yín ju ọlọ́run ọba tó dá wọn lọ torí pé mùnáfíkì wọ́n máa kẹnu bọ̀lẹ̀ kiri ni ọlọ́lá ń tún ma ṣádúrà bàtà fi sùdúrí yìí torí páyìn mùmíní ẹ tóbi lẹ́mí àwọn mùnáfíkì wọ́n bẹ̀rù yín ìbẹ̀rù tọ́lọ́wọ́n tún sọ sẹ́mi àwọn yahudi yahudi gan ti bá wọn wọ́n bẹ̀rù yín gan jọlọ́run tó dá wọn lọ ọlọ́run kí ni wọn fi rí bẹ́ẹ̀ dàlẹ́ kàbí anáwọn kámúra yafkọ́hún ọlọ́run nítorí gbọ́rọ̀ òye wọn ni. láyà kọ wọn kò sí tó yé wọn ọ̀rọ̀ òye wọn afọ́nú ni wọn wọn ò mọ ojúṣe wọn sọ́lọ́run tó dá wọn tó ti kọ́rọ̀ wọn orí bẹ́ẹ̀ láyò kọ́ tí ló náà kún jẹ̀mí àní ìláfẹ́ kúrọ́ mu àsọ̀nàtì ni àwọn mi ń wọ̀rọ̀ ìjọdọ̀ bàṣún bẹ́ẹ̀ni ọmṣẹ́dìd tàṣàbù ń jẹ̀mí àwọn wàkúlù bù ṣàtà. ذلك بأنهم قوم لا ọlọ́run láyọ́ kọ́ ti lú nẹ́kùn jẹmí á ọlọ́run àwọn akẹfẹ̀rí tẹ rí yẹn bẹ̀rẹ̀ látòrí yahudi àti àwọn mùnáfìkì gbogbo wọn papọ̀ wọn ò lè dojú ìjà kọ yín bẹ́yìn mùsùlùmí bá ń bẹ lóṣùṣù ọwọ̀ bẹ́ẹ̀ bá jọ kan ṣoṣo jẹmí án bẹ́ẹ̀ bá wà lọ́kàn ṣoṣo kò sọ́tàwọn tó lè dojúkọ yín àdéhùn tọ́lọ ni kí ló wá dé tọ́ta fífi àjẹ mùsùlùmí lè ṣẹ́rùtù yẹn ni ò sí ń bẹ àjọ kan ni ọlọ́run bá sọ pé láyé kan ti lu nakun jẹ̀míhán kò rọrùn kó jẹ́ páwọn kèfèrí àwọn ọ̀tá wọn wà á dojú ojú ogun kọ yín wọn ó sì jẹjà léyìn lérí jẹ̀míhán tẹ́ ẹ bá wà lóṣùṣù ọwọ̀ tẹ́ ẹ bá wà papọ̀ ọlọ́run ní kò ṣeé ṣe bẹ́ẹ̀ ìlàfẹ́ kò rọrùn muhassanatin in táwọn Yahudi lè ṣe ní ká lọ mọ sápamọ́ sínú odi ìsọ́kan tẹ́nìkan bá ti wá ń lọ kọ́kàn tafa kan kọ́ bá ti bá wọ́n tún sápamọ́ kọ́mọ́ bá mẹni tí ń ṣe nǹkan yẹn àwọn mi ń wárọ̀ ìjòdó àbíkọ́ máa lúgọ sẹ́yìn gànà wọn lè máa ṣe jàǹbá fún yín lẹ́yọkọ̀ọ̀kan lẹ́yọkọ̀ọ̀kan ọlọ́wọ́n bá ní tí wọ́n lè ṣe nìyẹn ọlọ́wọ́ bá níbẹ̀ ṣe rí wọn yẹn ọ̀rọ̀ wọn gan láàrin ara wọn ọ̀tá àrin ara wọn ó burú ẹ̀kàn ń rò pé wọ́n jọjọ wọṣọ kan papọ̀ ní inú wọn ọ̀pápọ̀ sẹ̀lẹ̀ ọ̀gbà ti kéribù kéribù ọ̀gbà ti rìdíìmù ọ̀gbà ti deeper life bàṣún bẹ́ẹ̀ na um omṣẹ́dín tán bá gbógun ti Islam ni wọ́n máa ń papọ̀ ọlọ́wọ́n ọba kí ọmọ ti ń sọ ó sì rí gbogbo wa dá ọlọ́ni bá sùn ẹ̀yin ní kẹjọ́ kan wọn ò bá jẹ́ billions tẹ́yìn bá ti jọ́ kan bẹ́ẹ̀ ju mẹ́wàá lọ jù wọn lọ lóbi jẹ́ àìjọ́ kan wa àdánwò ni gbogbo ń ta fi ń pínra wa gbogbo wa la mọ́ níbo ni wọ́n belong sí níbo ni wọ́n belong sí tẹ́lẹ̀ ń bá kọ́ níyàn jẹ́ ọ̀kọ́ bèè lọ́wọ́ rẹ̀ pé bó ni níbo lẹ́yìn belong sí ìbá ẹ̀ ni wẹ́ ṣàlà ọlọ́run nítorí sọ yẹn nítumọ̀ mùsùlùmí láì ṣe yahudi láì ṣe nasọ́rọ́ báṣú ń bá ọlọ́run láwọn tẹ rí yẹn ogun tí ń bẹ láàrin ara wọn ó le tàṣábù oúnjẹ mí á kan ni wọ́n wakúlò bò ń ṣàtà wọn pín sí láàrin ara wọn ẹ̀yìn ẹjọ́ ọjọ́ kan nídìí nìyẹn ṣùgbọ́n bẹ́ẹ̀ ṣe ń wò wọ́n yẹn kò sí nǹkan kan lábẹ́ wọn ọlọ́run ọba ní bọ́rọ̀ wọn ṣe rí nìyẹn dalẹ̀ kàbí àánàhùn kàwọ́mọ́ ọlọ́run nítorí pórí wọn ò fìgbà kan pérí ṣé ẹ̀mọ̀ pé tó bá ti pérí tẹ́lẹ̀ tó tún wáá dàrú lálẹ́ mọ́ láníyàn pé àyímọ̀ tátẹ́gùn bá tún fẹ́ sí ó tún lè padà sípìlẹ̀ orí wọn ò fìgbà kan pérí láti pìlẹ̀ dalẹ̀ kàbí àánàhùn kàwọ́mọ́ láyà kìlúù gbogbo tí wọ́n ṣe ẹ̀yìn náà máa wò ó láàkà ìwo ní bẹ́ńbẹ́ òpìlẹ̀ jẹ́ ayé ọ̀run làwọn kèfèrí àwọn Yahudi àtàwọn nàṣọ́ra bá bá lọ ọnu sọ́ọ̀tì bí obìnrin mi lè wọ pátá kan yóò wọ lọ yóò sì wọ bẹ̀ bẹ́ẹ̀ yàbá wá yẹn ẹ̀ẹ́nà ayé òun ọ̀run kò lè wá mọ́sásíjọ́ jímọ̀ kọ́ wá wọ̀kúwọ̀ bó ti wulẹ̀ orí yóò borí kírun tán o lè o ṣùgbọ́n ó lè jẹ́ pẹ́ni tí ó mọ̀ wàásù gan gbogbo tí ó wọ̀ ó lè lọ ọ̀rọ̀ òsì nìkan bẹ́ẹ̀ bá sì fẹ́ mà sí ìran pé ẹ má mutí báìbù náà má mutí o ẹ má gbowó èlé nígbà wọn bá ti ń gba owó èlé láti fi kọ́ chọ́ọ̀chì tó sì ń bẹ nínú ìwé wọn pé èèwọ̀ ni gbogbo gbowó èlé dhalika bi annahum qawmun la ya'qilun sọ̀rọ̀ wọn wá la fẹ́ ká ẹlòmíì ò ti wà wọn gan àwọn kírísítẹ̀n ti lọ ẹ ká máa lọ nígbà tó náà wọ̀ papọ̀ ọlọ́run sọ nínú Qur'an ọlọ́run wala tahsabanna alladhina kafaru sabaqu innahum la yu'jizun ẹ má sọ pé wọ́n ti lọ ọ̀rọ̀ ní papọ̀ ni ṣé wọ́n lè sàmọ́lọ̀ lọ́wọ́ ni so látara àdé eléyìí nínú àyà yìí ọlọ́run ọba ó pàkíyèsí wa sí pàtàkì kájọ́ kan pàtàkì kájọ́ kan ní ò tú ìtó kan tá a wá yọ̀bẹ̀ sí àwa pín síbi ọ̀nà mẹ́wàá ìdá kan nínú mẹ́wàá ẹlòmíín náà tó tún bọ́ sí sọ̀dọ̀ tiẹ̀ náà òun náà tún rẹ síbi ọ̀nà twenty five nínú ọ̀kan nínú ẹ̀ náà tó wá pín àwa jìnnà sípìlẹ̀. Si àwa jìnnà sípìlẹ̀ al-ukhuwa wal-ittihad quwa ìjọ kan agbára ni bàbá fẹ́ jọ kan á wàá ṣe sùúrù fúnra ni nítorí wípé àdáwà bákan a sì lè rí bákan àwa máa ṣe pẹ̀lẹ́ fúnra wa nínú ìwà nínú ọ̀rọ̀ àti nínú ìṣe a rí bákan ṣùgbọ́n látara ìmọ̀ ṣe sùúrù fúnra ẹni òun náà ni àṣepọ̀ fi máa pẹ́ òun ni àṣepọ̀ sí máa bí àǹfààní tó pọ̀ ṣùgbọ́n bá ti di pé ọ̀tẹ̀ mímálẹ̀ tó bá di wípé èèrà ọ̀tá ni èèyàn wá lọ mú ọmọ odó lórí táìsì èèyàn tó wá lóun fẹ́ pa èèrà ń jàmọ́ bọ́ ọ bá pa èèrà yẹn tán ó tún fọ́ táìsì gbatọla tọ́lọ́ wọn bá tún wá mọ ilé onílé tún wá ní nígbà wọn ni pé ló dé náà ìrà kan ló jẹ gbà àti ìwé nǹkan bẹ lára yín ẹ dákun ẹ sáwọ abá ẹ lọ wá bẹ́ẹ̀ sì ra táìsì irú táìsì sì ní nígbà ẹnìkan lọ mọ́kà lọ bá wọn rà bọ̀ irú gangan dẹ̀mọ́ ọlọ́run wa tún lè ṣe gan kó kó ti rìn mọ́dọ̀ àkírá kó mọ́ padà rí nǹkan yẹn pa dáàlé kábẹ̀ anáhù nǹkan òmùn bẹ́yìn o bá ṣe sùúrù èèyàn olè róbìnrin bá gbé nínú ilé wọ́n máa ka ìyàwó sí ọlọ́run odi mẹ́ta tó ti kọ̀ èèyàn èyàn wàá máa ṣe sùúrù èyàn máa ṣe farada èyàn wàá jìnà sí wọn ní wọn pé torí pé nínú tí máa tújọ tí máa ń dá wàhálà alẹ ọ̀kan ni wọ́n ní wọ́n pé èèyàn méjì kó sì máa bára wọn jà níjọ ẹ bá fojú àwọn méjèèjì kanra wọn pé kí fàjà yín pé ní ó sọ pé ní eléyìí náà sọ pé dálíkà bí annahum qawmun la inú kèfèrí ò ní dùn bẹ́sì ṣe ń yọ̀dọ̀ báyìí inú inú ṣètọ́n náà ò lè dùn torí pé mustakbalu tó dáa ni òwe pé ọjọ́ ọ̀la tó dáa ò ní kí ọ̀dọ́ báyìí kí wọ́n ní akitiyan lórí ọ̀rọ̀ ẹ̀sìn ẹ wá wọn táwọn fojú finá ṣètọ́n òun náà mọ̀ sàpá òun náà mọ̀ gbìyànjú láti lẹ́yìn ọlọ́mọ lu ẹnì kọ̀ọ̀kan wa nínú iṣẹ́ fẹ́ṣọ̀ lọ́lọ́wọ́n bá fi jẹ́ kó yẹ wa níbi wípé ó ṣe pàtàkì káwa mùsùlùmí kèfèrí kan ọ̀tá kan kò lè rí yín gbéṣe tẹ́ bá ti wà jẹ̀mí án ìwà jọjọ wọ àǹkó kan ọ̀sọ́ pé nu wájú bá kan ìjọjọ́ mọ ìlú kan ọ̀sọ́ pé wárí bá kan ẹ̀mí ni kókò kó dọ́gba ìpìlẹ̀ ń tá a gbé lọ́wọ́ ni kó dọ́gba típìlẹ̀ ń ta bá ti gbé lọ́wọ́ bá ti dọ́gba béèyàn ń bẹ nílùú èbó bẹ́nìkan bẹ nàìjíríà ọ̀rọ̀ yóò máa jọra yín ẹ sì máa gbára ta fúnra yín nítorí pé n ń sọ lónà ọmọ sọ gbọ́yé lónà ọmọ gbọ́yé kódà kí di kóòtù tẹ́lẹ̀ ọwọ́ nítorí pé ìpìlẹ̀ àdìọ́kàn òrìbá kan náà sọlọ́ wọn bá fi ṣe rí yẹn ni pé kábíyà á nà òun ka òun

سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك èyí tá à ń rí láwùjọ wa lénìí bóyá kí àpáta kan kí aláwọ̀ já kó hàn bẹ́ẹ̀ ẹnìkan tiẹ̀ tó sọ̀kan lánàá tó tèmi ò tí gbọ́ yẹn tẹ́lẹ̀ bí wọ́n fẹ́ kọ́ mọ́sálásí síbi kan wọn wàá tí ìrówó kọ bàtí ó dijọ́ kejì mọ́sálásí kan wù ń bẹ́ẹ̀ bóyá yìí ò tí gbọ́ ní ojú o tó aláyàhá ìyàwó lọ́yẹ kí mùsùlùmí ó kọ sáwọn nǹkan yẹn kò ní nǹkan kan ṣe lérí ìgbàgbọ́ wa kò lé ìgbàgbọ́ wa kún kò sì dín nǹkan kan kún bẹ́ẹ̀ mùsùlùmí anígbàgbọ́ nínú ọlọ́run a sì gbà pé ẹ̀sìn islam náà lọ́nà látòrí ahọ́n ànábì muhammad sallallahu alaihi wa sallam sọ ẹ má jẹ́ ká sọ so, àwọn àmì yẹn di mọ́sídàrù nínú àwọn mọ̀sọ́dìrì ìmánì torí pé tá a bá ti sọ́dà bẹ́ẹ̀ nǹkan mìíràn tí ó exist oníkàlùkù náà ó tún lọ́ọ́ máa dọ́gbọ́ formulate àwọn kiri yóò náà máa ṣe tiwọn wọ́n lè ní ẹwu ojú òṣùpá wọn kọ jésù bẹ́ẹ̀ ẹwu dáadáa oníkàlùkù náà máa ẹlòmíì sì lè tara bẹ̀yẹn sọnù ẹ jẹ́ ká rí àwọn èèyàn lórí ìgbàgbọ́ bá nàbí wá wá jódodo àgbà sanurihim eh, ayatina fil afaq wọ́n fi àfúnṣe tọ́ gbogbo ọlọ́run ló fẹ́ fi àmì hàn nìyẹn ṣùgbọ́n ká mọ̀ mọ̀ wo kókó lérí àwọn nǹkan yẹn nípa àmọ́ àtọ̀pọ̀ àmọ́ wa káàkiri ní tí ò jọra wọn náà àmọ́ jọ ẹ̀ pé ó fẹ́ jọ bí aláwọ̀ jẹ́jẹ́ lewé wùwù rẹ̀ ẹ̀sà wàá tún lọ ńdọ́gbọ́n ṣẹ̀gbọ́n fẹ́ dàbẹ̀ ńgbó fọ́ọ̀mù aláwọ̀ tó bá fọ́ọ̀mù aláwọ̀ kí ni ìyẹn ní í ṣe pẹ̀lú wíwà lè jẹ́ náà wa àbí wíwọ náà àbí tó bá ti tó bá lẹ́yìn kùdé rẹ̀ ò ní kírun mọ́ ó gbin àgbàdo ń sìn ó wá fọ́ òun Se aláwọ̀ ṣé ọyọ muhammadu ṣé òní kírun máa bí kò ní kankan so kọ́lọ̀ kó kó sí àwọn ẹ̀mọ́jà máa sọ yẹn di tẹ̀bàtì yẹn ẹlòmí owó tí wọ́n ń ná lérí ìmọ̀ mú kara wọn ìgbín káàkiri káfíyìn sponsor program lórí rédíò káwọn èèyàn gbọ́ wá sí ó lóore ju kara wọn ìgbé dẹ̀ mú káàkiri dẹ̀ mú káàkiri fi hàn káàkiri lọ ẹ ti wá sí fáwọn èèyàn kí lọ́lọ́wọ́ wí lànà bí wí sọfàmà alàrọ̀sọ́lá balẹ̀ kásọ̀ ní tiwa gbígbà kì í ṣe pé kẹ́ máa mú kara wọn gbé káàkiri wallahu alam ǹjẹ́ a lè máa ṣépè fáwọn kèfèrí tí wọ́n bá ń àlẹ́tọ̀ àti máa ṣépè fún wọn lànà tó láàlẹ́ lànà rẹ̀ kẹsí ìtọ́ka wà pẹ̀lú yẹn sọ ti pẹ̀lú táwọn afọ́asọ̀ ṣùgbọ́n a lè lànà èèyàn lè làánà kúfúrú collectively nasaraniya làánà lọ́hùn yahudu wa nasara anabi sọ bẹ́ẹ̀ lu'ina ladina kafaru min bani israel ala lisani dawud ṣùgbọ́n eh, adébóyè làánà tún láàlẹ́ ẹgbẹ́ ní kìlá làánà yẹn lè jẹ́ collectively bound so hada wallahu a'lam bákan náà bá bá wọnú eléyìí tá a sọ nípa ọ̀rọ̀ pé àwọn ọmọ dìde kí olùkọ́ téèyàn bá fẹ́ introduce system kan àbí ìgagà téèyàn gbọ́yé sí an organized establishment kan kéèyàn ó kéèyàn kọ́kọ́ kọ̀nsọ́ọ̀tì àwọn tí wọ́n jẹ́ elétò rẹ̀ ah, nítorí wípé lókùbà táwọn ẹ bá jẹ́ mùsùlùmí nígbà táwọn ẹni ṣe kèfèrí bóyá bá tọ́lọ̀ náà ni gbogbo èèyàn sì fẹ́ ṣe èèyàn lè rí àwọn yẹn convince ẹjá wo kí ní ìbá ẹjá òkè ẹjá máa ṣe báyìí ah, ẹjá ẹsọ yẹn náà sọ́sì possible ẹjá ṣe àdálọ́lá khair kafa'ili ládàá ìyẹn máa pọ̀ ju pé kọ́ wá máa ṣe nǹkan ló ń lè kọ́ mọ́ rò pé ìtì ẹ̀ yàtọ̀ ìyẹn gan lè bí fitna lérí tẹ́rbíà náà fáwọn ọmọ àwọn student lè pín àwọn ọmọ tẹ́ ń rí nǹkan wọ́n lè pín sórí sí ríjọ́nà ẹnìkan ní lẹ́kì tíṣẹ́ ilé jẹ́ bídá lò wọ́n sì kí ní ọdẹ̀ máa ní effect lórí tẹ́rbíà tó fáwọn ọmọ so kéyìn ó ṣiṣẹ́ lérí àwọn èèyàn láti ṣàlàyé nǹkan yẹn pé ó dáa ká ṣe bẹ́ẹ̀ bákan náà ẹni tó mú ìyàwó rẹ̀ lọ́lọ́ fa kalẹ̀ wípé tọ̀ òun sọ yẹn so àwọn yẹn máa ń ṣe stibat nínú ọ̀rọ̀ kì í ṣe pé ń ṣàlàyé nípa ìdájọ́ kíkọ̀ obìnrin mo ń sọ mo fi ọ̀rọ̀ yẹn mo fi jẹ́rìí tí máa ń ṣe lórí dídá ilé rú òní Sọ mọ́sálà pẹ́sà lè pọ̀yàwó bẹ́ẹ̀ àlè kà ọ́ bẹ́ẹ̀ mọ́sálà ọ̀rọ̀ so ti yé ṣùgbọ́n gbà mí ń bẹ èèyàn lè kọ obìnrin báyìí tó yẹ pé ilé wọn ni ó ti lọ máa ṣe ìdá rẹ̀ tí wọ́n bá rí pé káàjọ wà papọ̀ yẹ ẹ̀mí lè lọ so ó lè jẹ́ báyẹn náà ó jẹ́ pé ìdá rẹ̀ náà ilé wọn náà ni ó ti máa ṣe ṣùgbọ́n ọkùnrin náà ọmọ fowó ránṣẹ́ sí o bó ṣe nínú bí ọtó náà jíjẹ múmu rẹ̀ ọmọkùnrin títí tí ó fi parí ìdá yẹn tó yẹ pé nípa ti ọ̀rọ̀ tọ́lák gẹ́gẹ́ bó ní béèrè ṣe béèrè ìmáàmù tí ó lọ ṣàdúrà fún bàbá tó ń so yìgì ọmọ rẹ̀ obìnrin fún pọ́ọ̀lù tí baba yẹn náà sì jókòó tó pé ọmọ mi Rasida mo fi fún Pọ́ọ̀lù ìmáàmù náà tún wà ń bẹ́ẹ̀ ó tún ṣàdúrà sí nǹkan burúkú ni wọ́n ṣe ọ̀ wọ́n rojọ́ wájú ọlọ́jọ́ bí i àmọ́ ìmáàmù wọ́n rojọ́ bàbá yẹn náà rojọ́ ṣùgbọ́n ṣéṣe sí tí ìmáàmù ṣe yẹn só sọ́ di kèfèrí kò sọ́ di kèfèrí o ẹ̀ṣẹ̀ lọ́sẹ̀hún kì í ṣe kúfúrú ìmáàmù yẹn kò sí nítorí ká mọ̀ tó kírun lẹ́yìn ìyẹn ò sọ pé kí a mọ̀ kírun ní á kírun lẹ́yìn rẹ̀ ní tó ṣe kódà ká sọ fún kọ́ mọ́gbà ó ní tó ń ṣe right kò sọ́ ní kèfèrí fàámúrò ilallah ṣùgbọ́n àwọn sàlàyé gbogbo ní tó ṣe yẹn ẹ̀ṣẹ̀ ni kó lọ túbá lọ́dọ̀ Ọlọ́run bákan náà ah, ìgbà tá a ní ká kó àlámọ̀rí wa sọ́dọ̀ Ọlọ́run pé Ọlọ́run ó padà ran mùsùlùmí lọ́wọ́ lórí kèfèrí ṣé ìtumọ̀ ẹ̀ ni wípé ìtọ́ wa kí a má fún àkọ́kọ́ kẹ́tọ̀ wa ó tẹ̀ wá lọ́wọ́ kì í ṣe lérí bá a bá ṣe sí bẹ́ẹ̀ yẹn dọ̀la bọ́lọ̀ bá ní tọ̀ lọ́wọ́ ọkàn jàjàjàjà náà àbùkù ó tún kàn ọlọ́run lè mọ̀ọ́mọ̀ fẹ́ fi nǹkan yẹn ṣàdánwò ojú tí mùsùlùmí fi máa wọ nǹkan nìyẹn èyí ó jà fún èyí ó rí jíjà fẹ́tọ̀ yẹn gẹ́gẹ́ bí wàsílà sábàbí ṣùgbọ́n kí nǹkan ó rí bá a ṣe fẹ́hùn ọwọ́ ọlọ́run ní kí kàkó sí ká mọ́ rò pé lẹ́bùn bá a bá ṣe gbìyànjú tó ìyẹn lè gbìyànjú bá náà kéèyàn ó dẹ̀ ṣe gbogbo ìgbẹ́tọ́ kéèyàn ó ṣe kékeré yẹn mọ̀ bọ̀ sí ẹ wo ìgbìyànjú tó lọ lórí pé kábíyẹ lórí pẹ́sidẹ́ǹtì kì í ṣe ìgbìyànjú kékeré nígbà tí àwọn èèyàn gbọ́ pé Abacha filẹ̀ ayé lẹ̀ nínú àwọn èèyàn dúpẹ́ àá ah, ẹjọ ayé ẹ tètè ṣètò ọbọ bẹjàre ẹ kí ló dúkùn wá gbàtí ó di bí ijọ kẹta àbí ijọ kẹlẹ síra wọn àbẹ̀rẹ̀ náà wọn ti ti wáyé lẹ̀ ó ti wà ètò ọlọ́run tó kọ̀ kẹ̀kẹ́ tó kì í ṣe gbìyànjú bó sì ṣe ríhun náà ọlọ́run fi ṣàdánwò ni ẹni tó dára rẹ̀ ti kèfèrí wà ẹni tó tún sì tara rẹ̀ mọ́ ọlọ́run náà òun náà padà wà gbogbo bọ́lọ́run ṣe máa ń ṣe lè yáhádì lè yẹ̀dínlóbi kẹfìrán wọ́n yáhádì bí kẹfìrán àwọn èèyàn náà fara rẹ̀ mọ́lẹ̀ tó nígbà tí mùsùlùmí bá bára wọn nígbà nínú ẹ̀ ká gbìyànjú láti jàfẹ́ tọ̀ wa kò ta kò ṣẹ̀rẹ́ Islam sùmọ́gbà tá a bá ń jà fún un náà ká rí i pé àṣeyọrí lórí nǹkan yẹn náà àwọn oníbùkátà sí ọ̀pọ̀lọpọ̀ àtọ́à tá a bá sì fà á tọ́ bá dàbẹ́ kó yí títẹ́jú kẹ́gbà pọ́lọ́ ń dán wa wò àdánwò ni látọ̀dọ̀ lọ. bákan náà a ní mùsùlùmí yóò padà wọ àlùjànnà bọ́ bá tiẹ̀ tọ́ná wò mùsùlùmí ò nira sínú ná pẹ̀lú májẹ̀mú wò mùsùlùmí tí ò lẹ́bọ lẹ́rù tí ò ṣẹbọ nínú ẹ̀rù rẹ̀ tí kúfúrú nàwákìdùlù islam tí ò dẹ̀ ti ṣẹlẹ̀ àwọn nǹkan tó lè ba islam jẹ ẹ̀yin lẹ́yìn pé ní mùsùlùmí ṣùgbọ́n lọ́dọ̀ ọ̀tọ̀ ọlọ́run ó kọ́ rè sí nínú mùsùlùmí irú àwọn tí yẹn bá ṣẹlẹ̀ sí kò sí nínú àwọn dáàbọ̀ ṣùgbọ́n mùsùlùmí ni akírun ni àkídà àbútí ìgbàgbọ́ tó yẹ kéèyàn ó ní gbogbo ẹ̀ náà ló ní àmọ́ ẹ máa mutí ẹ máa ṣe kìíní tọ̀ bọ́lọ́n bá fẹ́ fi bí wò ọlọ́run lè ní kọ́ lọ jìyà nu náà bọ́ bá pẹ́ fá ọlọ́run padà mọ́ kúrò bẹ́ẹ̀ ọlọ́run fi sínú àlùjánnà ṣùgbọ́n abẹ́lẹ́ ọ̀kọ́ lọ́mọ já wọ ọ̀tọ́ náà wò ká tó wà àlùjánnà. bákan náà gbàtà ní ká má nǹkan tí ò dá lọ́kàn sọmọ ìyá mùsùlùmí pé bó la ṣe fẹ́ ṣe ẹlòmíì ń bẹ tó yẹ pé kò sí mìíràn ṣe fẹ́ ṣe èyàn ó ní àwọn kankan lọ́kàn sí lápèjúwe ẹmọ ìyá rẹ mùsùlùmí tó gbà ọ four one nine ọ̀rọ̀ owó dà ń pọ̀ ó sì lu ọgbọ́n àlùmọ̀kọ́rọ́ yí àlùmọ̀kọ́rọ́ ó sì gba owó yẹn lọ́wọ́ rẹ̀ ọba sálọ orí bó ti wulẹ̀ kó rí ó ní nǹkan lẹ́mìí nípa ẹni yẹn irú yìí ń kọ́ ni à ń sọ ẹni tó bá ṣàbòsí fún yàn kò sí ó rí rà rẹ kí mọ̀fúlùmù ni ó ṣàbòsí fún ọ èyí ń wà lẹ́mìí rẹ ó sọ̀rọ̀ ó sọ̀rọ̀ ọlọ́run mọ̀ bínú sí nípa pé ó ti jàrá ó ti dọ́gbọ́n sẹ́mi ẹ̀ èyí ń kọ́ ni kàkà ń sọ ṣùgbọ́n ọmọ ìyá rẹ mùsùlùmí kan àwọn kankan tí ò tó nǹkan kan lọ́kọ̀ọ́kọ́ sáré tiẹ̀ láìkí mo mi ò láìkì ẹgbẹ́ eh, máa ń gbé àbí nǹkan kékeré kan kàrà ṣẹlẹ̀ láàrin ibi àwọ̀ kan ṣẹlẹ̀ wọ́n sá parí ẹ̀ parí ẹ̀ tì láyé o ò lè bá ṣe mọ́ oníkàrà ìyá ṣùgbọ́n ẹni tó ṣàbòsí fún yàn nígbà pé ní alìkìyà mọ̀ gan ọlọ́run ní ẹgbà tó ló fi jẹ́ pé ká gbìyànjú ká jìnà sí máa lùyàn jìbìtì tó bẹ́ẹ̀ tó lù jìbìtì kò lè fojú dáadáa wọ̀ yóò wípé òun ọgbà ẹ̀tọ́ lọ́wọ́ ẹ̀mẹ̀yìí tó o bá sì fún lẹ́tọ̀ọ́ rẹ láyé níjọ́ gbẹ̀dẹ̀ alikiyama yóò gbà tẹ̀tọ́ da kéèyàn máa láfojú àmójúkúrò náà ọlọ́run wa anta saddaku khayrun lakum ẹ bá fojú fò olóore bákan náà a ní tí màmú bá kírun níjókòó àwọn àjàmọ́ ló kírun níjókòó tí ìmáàmù bá wá káwọ́ mọ́yà ṣe àwa tá a jẹ́ jama náà ṣẹlẹ̀ náà ni kí àwa náà ká ọmọ yá kò débẹ̀ yẹn lórúkẹ́ masalatu khilafiyya ni ìkáwọ́ mọ́yà lẹ́yìn rùkú ni mo ń sọ téèyàn bá rùkú tọba wá dìde láti rùkú kéèyàn tó lọ forí kalẹ̀ yẹn sóye téèyàn bá rùkú báyìí tẹ̀yìn kótó abá tún borí ìdílé afẹ́ lọ sùjúùtì àwọn mi ò káwọ́ mọ́yà àwọn mi ò dẹ̀ dáwọ́ sílẹ̀ ṣùgbọ́n kíké nígbà tá a bá ń ké kìrá àtàǹké fátí àwọn súnà ní kàkà ọmọ ya ṣùgbọ́n tá a bá dìde láti rùkú tá a bá fẹ́ lọ forí kanlẹ̀ ìnáró tẹ̀yìn rùkú ìyàpọ̀ ẹnu wà láàrin àwọn àfa ọ̀rọ̀ mẹ́ta mẹ́tẹ̀ẹ̀ta sì lọ́rùn wọn làwọn àfa sọ lẹ́yẹ̀ pàápàá jùlọ èyí tó gba ìtumọ̀ ó ń bẹnu àwọn àfa tí wọ́n ní èèyàn gbúdọ̀ tún ká ọwọ́ yẹn mọ́ mọ́yà nínú àwọn tó sọ bẹ́ẹ̀ ṣé kò bọ̀ bá sì sọ bẹ́ẹ̀ Sheikh Ibn Uthaymeen sọ bẹ́ẹ̀ àwọn náà gbà nínú ọ̀rọ̀ àwọn afá mi náà tó fi ṣáájú náà bákan náà Sheikh Al-Albani rahimahullah rahmatan wasi'a àwọn dúró lórí wípé èèyàn tún gbọdọ̀ káwọ́ yẹn mọ́yà mọ́ kéèyàn ó dalẹ̀ wọ́n gba ọ̀rọ̀ náà kì í sáwọn náà kọ́ sọ àwọn apá mi náà ti sọ síwájú náà lókè lómi rẹ bàbá Albani ló gbé wá kì bàbá Albani ló gbé wá àwọn apá mi náà ti sọ ọ̀rọ̀ yẹn náà síwájú àwọn apá mi sì sọ wípé èyí tó bá ti rọ̀ yàn lọ́rùn ní méjèèjì tó bá wù ọ́ gbà mí o lè kàmáyà tó bá sì wù ọ́ o lè dàálẹ̀ ìyẹn ni ọ̀rọ̀ Imam Ahmad bin Hanbal rọ̀bì allah ọ̀hìnmọ̀ allah ọ̀hìnmọ̀ ọ̀sẹ̀ sọtọ́rọ̀ bá wá rí báyẹn ẹni tó bá wá rí wípé èmi ò fẹ́ dára mi láàmújà rẹ̀ jẹ́ máa ṣe open and close ẹ máa ṣe mọ̀kú ti rí Imam Ahmad mo ti rí dúró mo ti dúró lọ́dọ̀ rẹ̀ ṣùgbọ́n ẹlẹ́mí lè rò pé èwo ló wà ló tẹ̀sùn wọn ju mo fẹ́ máa ṣe ìgbé yóò ṣiṣẹ́ lórí èyí ọlọ òbílẹ̀ rí àwọn tó ní ká dàálẹ̀ àwọn tó ní ká ká máyà àfọwà sheikh ibn bas rahimahullah rahmatan wasa àkọ́kọ́ náà masala khilafiya ni kò gbúdọ̀ túmọ̀ lálásì kò gbúdọ̀ dá wàhálà lẹ̀ bó ti wọlé kọ́ wọn àfọwà ibn bas rahimahullah àwọn sọ pé gbogbo ìgbà tá a bá wà nínú ìran wọ́n ti sọ bí tá a mọ̀ fi ọwọ́ sí ó dẹ̀ wà nù hadith bí Ànábì sallallahu alaihi wasallam nínú gbogbo ìnàró lórí ìran gbogbo ìnàró lórí ìran Ànábì sallallahu alaihi wa alihi wasallam Ànábì máa ń gbé ọwọ́ ọ̀tún rẹ̀ lérí ọwọ́ àlàáfíà àfọ àbùbá sọ̀rọ̀ ọ̀la wọ́n tọ̀ dídìde lẹ́yìn rùkú náà kìyàmù ló ná nítorí hadithi alimusi ife sọlá ti fi ẹni tó sì rùkí tánàbí wa ń kọ bí ó ṣe kírun anábì ní túmọ̀ tẹ́rìkà ó rùkú wàtẹ́rìfà ó tún gbóni láti rùkú hátà tààtẹ́dìlà kọ̀ọ̀ìmà títí tó fi dúró dọ́gbandọ́gba nínà rùkú bàbá bùnbà sọ pé kìyàmù náà hadith sọ wà wípé ní gbogbo ìdúró anábì máa ń ka wọn lẹ́yìn mọ́kì tuntun wa ni afọwọ́ aṣẹ́ bùnbà aṣẹ́ kàlàlùbá rahmanullah wọ́n ní yàtọ̀ ń bẹ láàrin kìyàmù rọ́fẹ́ àti kìyàmù lìkìrọ́à wípé kìyàmù kíkéwú òun làdísì yẹn ń sọ tánàbí bá ń ké fatia àbọ̀nké sóra ṣùgbọ́n kìyàmù rọ́fẹ́ òmìnira rùkú kì í ṣe kìyàmù nìyẹn orígun kan nìyẹn téèyàn ó ti lọ sí orígun mi ànábì tí wọ́n ròyìn ànábì wọ́n tánábì bá dìde tó rùkù yóò rùkù àtọ́bá nàró ní rùkù títí gbogbo egun ó fi padà sí ààyè rẹ̀ tá a bá ti káwọ́ máyà egun yàn padà sáàyè ẹ̀ mr babitali lọ́dọ̀ làwọn kò kìyàmù yẹn yàtọ̀ sí ètí bàbá sọ́ndọ̀ àwọn tó jẹ́ pìlẹ̀ kìláfù yẹn nìyẹn tó kọ́lọ́wọ́n bá kí wọ́n láti rẹ̀ kí ó sàmù wa tó ká má sì máa tọ̀pá bọ̀ sáàjì náà kádà dóhun tá a bá dóhun èso ti yé so àwọn méjèèjì náà ni wọ́n ní ìpìlẹ̀ tó tó tó lọ́rìn lórí ọ̀rẹ́ torí kó ń bẹ́ẹ̀ náà àwọn èèyàn tí wọ́n ní ó dáa kí ló ṣe òpin yà ṣé kàlàlùbá gbà táwọn sọ pé kìláàbù kìláàbù sọ pé kàn ní kìláàbù kàn ní ìkànnì rọ́fún. kí ni iná sòwò ló fà rọ́kọ̀ láàrin méjèèjì nítorí pé gbogbo àyíká bá wà nínú ìrun ló ti níbi dákọ̀wọ́ sí tọ́wọ́ á pé tá a bá dìde níbi ìfo níbi ìrùkù yẹn tí ò bá ti ní ibi tá a fọwọ́ sí it is the haban kásẹ̀ lérí èyí tó ti wà nọ́mà náà nígbà tá a bá kulẹ̀ wà nínú ọ̀run náà kà ọmọ yẹn it is haban kagbẹ̀lú rẹ̀ lé wọ́n ṣe kàlá bẹ́ẹ̀ ni rahmatulah rahmatan wasi'a wọn kò sí dẹ̀lín sọ̀rẹ́ tó wá tó sọ wípé nígbà tá nàbí fi dìde tó nígbà tá nàbí ń sọ̀rọ̀ fún alimusiru fi sọ̀ láti ìyẹn ànábì ọ̀sọ̀ pé gbàtà bá gbórí dìde nínú ìlú kó tó káwọ́ mọ́yà àwọn àfáà ní àìmọye nǹkan ń ṣe nínú tá nàbí sọ nínú hadith alimusiru fi sọ̀ láti ahamu la nàbí sọ̀rọ̀ so hali masala masala kẹlẹ àfihàn so iṣẹ́ ọpọlọ láàrin àwọn tòkùlábù ẹ̀lì ní àtàwọn àfa kì í sì mújà lọ́wọ́ ní máa fi ń sharpen brain àti ọ̀nà àgbàrónú jinlẹ̀ ni ẹlòmíì ti lè mú mókì nǹkan tẹ́lẹ̀ tẹ́ gbígbà tẹ́ bá tún ná kọ́ṣà lẹ́yìn ṣe múná sọ́ra yóò tún padà chẹ́ǹjẹ̀ tí ó dẹ̀ ní mújà lọ́wọ́ ṣùgbọ́n bí tẹ́ bá ti báwọn èèyàn kan ń yọ̀ kúkú síra wọn lérí ẹ̀ ẹ̀rọ̀pá aláìmọ̀kan làwọn méjèèjì ẹ̀rọ̀pá aláìmọ̀kan làwọn tó olóbi jẹ́ pé ọ̀rọ̀ àpọ̀ ọ̀dọ́ Ahmad bin àwọn nígbà ní àwọn ó ṣe gbà ní àwọn ṣe ní àwọn ò ṣe tó kọ̀ yẹ kó mú so mádàmù tó jẹ́ pé mọ́sálà khilafiyya ni kì í ṣe pé kò sí dandan fún ìtìbá pé ńgbà tí màmú ṣe kí ní dandan náà àgbúdọ̀ kọ́ ṣe mọ̀ káwọn náà síbẹ̀ ìmáàmù lè kọ́ mọ́yà àti ẹ̀kọ́ pé kí wò ó dáwọ́ lẹ̀ ìmáàmù sì lè dáwọ́ lẹ̀ kí wò ó kà mọ́yà lẹ́yìn lẹ̀ tó kò sí máa ní òun bẹ̀ tó kọ́ lọ́n kó kún ọ lọ. bákan náà yíyọ zaka ẹni tó yẹ pé olówó oṣù lòun ò ń gba sálárì ṣé zaka wọ sálárì ẹ àkọ́kọ́ nìyẹn pé zaka òun náà ní pé kówó yẹn ó kí ni sọ̀rọ̀ iye tí zaka wọ̀ lẹ́yìn wá gbà náà ọdún kan ó sì kò lé lórí tòun tó bá yẹ pé gbogbo àwọn zaka ó ti pé lérí ẹ kẹ́ni yóò yọ zaka yẹn mọ́ ṣùgbọ́n owó òlu ṣé wọ́n lo ní owó ẹni là owó òlù lákó sí ọlá ọ̀wá ń yọ sàká rẹ̀ òfin yọ sàká lá ó lè yọ sàká owó olówó owó yìí tó bá jẹ́ tiẹ̀ òun ló ṣe kí ni òun ló yọ sàká rẹ̀ tó àwọn kankan bẹ lórílẹ̀‐èdè nàìjíríà kẹ́kẹ́ ká máa yọ sàká rẹ̀ náà bí pẹtrólíọ̀mù kẹ́kẹ́ tá a níyẹn náà màá nìyẹn sàká wọ gold everything government lẹ kọ́ máa yọ owó rẹ̀ pé ẹ wá yùsùn mọ́ lóṣèlú kan bẹ́ẹ̀ bá ti lọ bá ẹ fẹ́ kọ́ skul kan owó lé tí mo fún yóò yàká mi nìyẹn o kì í ṣe bí wọ́n ṣe ní kánlẹ́ sàkánù ó ti ní zaka ọlọ́run òfin ọlọ́run máa máa sọ ni àwọn àfáà strict pẹ̀lú ẹ̀ kódà àwọn ìfowó zaka kọ́ lé kéwù wọ́n èbí kọ́ gbogbo lẹ́nu innama sọdakọ lil fuqara wal masakin ọlọ́run tó àsùnáfù tàmáníyà kò lé ẹni tí ọba ti síbi ò síbẹ̀ ẹ máa fi sọ́dá kọ̀ yanjú yẹn ẹ máa fi wákùfù ẹ máa fi yanjú yẹn ṣùgbọ́n zaka bẹ́ẹ̀ ṣe distribute ọlọ́run ọlọ́run sọ tọ́lọ́ jẹ́ pé ilẹ̀ Islam kì í ṣe pé ẹyẹ kójọ o ti nínú o ṣe distribute ìwà ìpéjọ ọwọ́ àlọ́ jimá ẹ̀yẹn bàbá ẹ̀ ń jókòó wá one thousand naira máa zaka mi ni wọ́n zaka kì ṣe zaka ni ìlà kì bẹ́ẹ̀ zakan téèyàn gbà téèyàn tún máa di olówó lérí ẹ̀ torí pé ẹ̀ńtẹ́ bá fún ẹ kàn sí da odidi ọdún kan níta pé pé yóò survive yóò lè sustain livelihood ẹ̀ odi ọdún kan dẹ́pọ̀ wò lọ́ fẹ́ ṣe tí ó fi ṣòwò tó náà fi di ọdún tí ń bọ̀ tó ń gbọ́ yọ sàkà gẹ́gẹ́ bá a ṣe ń ṣe nìyẹn abárípẹ́ nìkan la yanjú lọ́dún yìí tọ́dọ̀ ọdún tí ń bọ̀ tó náà tún yọ zaka jẹ́ mọ̀ pé bọ́sẹ̀ nìkan àbọ̀ látùrú yanjú lọ́dún tí ń bọ̀ bóyá òṣì ń gbọ̀ bá ti dínkù ṣùgbọ́n pẹ̀ bá ń pín sàkánì one thousand five hundred naira kó tó mọ̀ ẹ̀gán pé tó ọmọ oṣù ó ti ra kó délé gan one thousand sàkánì gbà sí tán so kì í ṣe ẹ̀kọ́ ó ní institution kan ní lọ́tọ̀ tó kọ́ lọ́n kí kókó wà lọ́wọ́. wọ̀lọ́ ẹ̀ ń bẹ níta ni kó sì yọ ọ̀tọ̀ sí èyí ò kó sì ìtọ́kọ lọ́wọ́ bá ẹ̀ ń bá mú yẹn fún five hundred years yọmọ ìjìyà rẹ̀ náà ni kùtùrù lásán lẹ́ẹ̀kan rí wọn bí wọn náà bá sùn òyìn lálà ẹ wọn bá lálà tẹ́lẹ̀ mi ọlá tó ni wọn fọ ọrùn gi lórí tí ó pariwo sí ara rẹ tó wà ń tà náà fọgi mọ ẹ ara ó dẹ fìlì ẹ àbára ò ní fìlì ẹ ẹlòmíì máa ń lálà tí ó sì bẹ́ẹ̀ kó fẹ́ rí bọ́lá torí òkè tí ó yé àbí kìí ṣẹlẹ̀ bẹ́ẹ̀ so ló fi jẹ́ pé mọ́jọ olúwa lójú pé ẹnìkan wọn ò tí ì sin bó wà níyà sáré ó ti ń jẹ náà ó ti ń jẹ. so kọ́lọ̀ kó kó sọ ṣùgbọ́n pé ṣé wọ́n ní èrè rẹ̀ kíní sì wà ní Egypt àwọn tán lọ wọn láwọn rí kan tọ́jọ́ bí kan náà ni gbogbo wa àtàsárù o àti nàwárù o ìjọ kan náà ni wa ti yé ìjọ kan ẹni tó bá ti òun lẹni tó jáde kúrò mbẹ àmọ́ àṣejù níbi oníjọdé ológun ibi tí wàhálà wà nìyẹn àṣejù níbi oníjọdé ìpè bọ́ọ̀bá ti wà pẹ̀lú bíbí báyìí ọ̀sẹ̀sẹ̀ là kò sẹ́ni tó kàlá tó gbogbo àwọn ìyẹn for administrative purpose for dawa purposes ni kí dáwọ̀ ò lè fọ́nká bẹ́yìn ọba rí ṣe àwọn míì lè rí ṣe ń bẹ̀ tó bá ti jẹ́ pé ní fẹ́ ṣe ń bì àwọn yẹn ti rí ṣe ń bẹ̀ so alhamdulillah so into wàsílà lásán ló jẹ́ èyí tó jẹ́ kí àwọn àfọwọ́ máa pariwo lágbàáyé lẹ́nìí lórí ọ̀rọ̀ jamaat jamaat bẹnu jamaat àwọn àfáà Saudi sì nìyí ńgbà táwọn Ikhwan mùsùlùmí tán ní problem ní Egypt láwọ̀kọ́ ọjọ́ Saudi lọ́wọ́ accommodate gbogbo àwọn Ikhwan wọn ló gbà wọn ẹ mọ àwọn Ikhwan yìí àwọn ọ̀dọ́ tí wọ́n nífẹ̀ẹ́ sí ni wọ́n gọ́ọ̀mẹ̀ntì Saudi lọ́wọ́ accommodate wọn ló gbà wọn ọ̀pọ̀lọpọ̀ wọn padà di lecturer and jamiu islamiyah ọ̀pọ̀lọpọ̀ wọn padà di kíni wọn accommodate wọn bẹ̀tí táwọn àfáà máa ń lé emphasis lé lórí òun náà ni àṣejù ipò tí èèyàn ò dé bí yàn bá já mìíràn msn sí àmìíràn gbogbo ẹdẹ ni ọ ó yẹ sí àmìíràn gbogbo ẹdẹ mo pàṣẹ fún gbogbo mùsùlùmí ẹdẹ láti ta lọ́yàn ọ síbẹ̀ tó bá ti di pé èèyàn ti wá ń kọjá àyè rẹ̀ lórí nǹkan àbíkálẹ̀ mi ò bọ́rọ̀ rẹ̀ débi wípé sí àmà kí gbóyin ti gba báyà àdẹ́wò ó dẹ̀ ń ṣẹlẹ̀ nínú àwọn ẹgbẹ́ ọgbà báyà ẹnìkan ń bẹ ẹni ẹni wọ́n sọ̀rọ̀ fún pé wà ó tó bá mà kó ọba wa ṣiṣẹ́ mọ́ kì í ṣe pé lòun fìjọ lè tó ọba bá wa ṣiṣẹ́ mọ́ tó ọba fẹ́ lè máa gbé lùlù bòmíì má make a friend outside this circle kò má make a friend ọ̀rọ̀ jẹ́ ta nìyẹn kí ló dé nítorí pé abẹ́rẹ́ lájà máa wà ń ta o. àbá ti gún ọ lábẹ́ tó ọba ti ń tọ̀tọ̀ la nínú àwọn alfaas tí ṣètọ́nù kò káyé ń sin ni ìwà àtọmọ ìyá rẹ àmọ́ wúra yín ọ̀tọ̀ ni tí ó wà nínú ọ̀tọ̀ ni tẹfì máa wúra yín ẹ dákun kí la wá fi yàtọ̀ síra wa gbogbo àwọn masáìlù tí ń dá wàhálà alẹ masáìlù kìláfíà náà ni kì í ṣe usul kì í ṣe usul bó ti wùlẹ̀ ọmọ kìláfíà náà ni tí ìyàpẹnu bàbá Albani bàbá bùnbà ẹ̀mọ issues tí wọ́n jọ konu lérí ẹ̀ ìgbà tí sheikh bumbas sheikh Albani sì fààyè lẹ̀ ìgbà tó fẹ́ kú wàsíyà tó kọ ó ní gbogbo tíra tó ní láyé àtẹ̀yìn tóun ti kọ tí wọn ò tí ì tẹ̀ ká máa kó gbogbo ẹ̀ lọ sí jamiu islamia ní madina ká máa kó lọ sí madina ká kó ó ń bẹ́ ń bẹ̀ dé sí gbogbo tíra Albani ó ń bẹ́ ń láìbírì ní jamiu islamia ká kó lọ bẹ̀ àìmọye issues tí bàbá òsè àgírí pẹ̀lú àwọn afọ àsàwọ̀dì lórí issues ó nítorí pé òun rí pé bẹ́ẹ̀ ni tíra yóò ti wúlò púpọ̀ torí pé òun lecture bẹ̀rẹ̀ inú tó sì fa wàhálà tí bàbá Albani fi kúrò ń bẹ̀ ọ̀rọ̀ ìfọ̀ aládìsí okun rẹ̀ tó fi bàbá fi kúrò ń bẹ̀ gbẹ̀nà ìdẹ́ ẹ̀ sọ yẹn àdìsí ti fọ àgbà kò rí bẹ́ẹ̀ àgbàdílẹ̀ sọ yẹn kò rí bẹ́ẹ̀ bàbá fi kúrò ń bẹ̀ síbẹ̀síbẹ̀ wọ́n wíìlì gbogbo tíra wọn fún jamiu aslam yóò kí wàá ní so látara àdé eléyìí ká má fojú wọra gbogbo àwa mùsùlùmí ummatan wahidan wa ìkankan náà ni gbogbo àwa mùsùlùmí ẹni tó bá ti ń ṣe àṣejù òun ni ká máa pàkíyèsí rẹ̀ eléyìí tí wọ́n ń ṣe yìí o àṣejù ni eléyìí tó ń ṣe yìí o àṣejù ni o kéèyàn máa sì máa dóńdó wípé àwọn existing kinní kan tó ti wà ńlẹ̀ kó fọ́ là kì í ṣe kì í ṣe wà tó dáa kì í ṣe wà mùsùlùmí nítorí pé àmù bẹ́ẹ̀ ṣe rí wọn bómi inú àmù ò bá dá kádàánù kárọ̀ mí bẹ́ẹ̀ kárọ̀ ìtọ́ bá dá bẹ́ẹ̀ kìí bí fọ́ọ̀mù ni kìí ṣe ìròyìn ẹni solution tí omi òun ò bá ti dá ẹni tó bá ní ahmed omi òun ò ní káwọn pé ọ̀hún èwo ló dé èwo ṣé ìwọ náà mú wò táwíjí là ń wò yìí kìíní là ń wò yìí tó bó ṣe yẹ kó rí nìyẹn ṣùgbọ́n àwọn àáfàá wọn tako hisbiya ìdílé ń pè ní hisbiya ni pé ẹlẹ́yàmẹ̀yà máa ṣe tiẹ̀ kí n ṣe tèmi lọ́tọ̀ àwọn ọba lè ṣe àwọn ọba gbá ṣe àwọn ògbúdọ̀ ṣe kíní kan àwọn òlè jókòó bọ́ tà lé àkídà àwọn àwárí jìnnì bí ọba sì gbà wọn lọ́mọ tí òjò wà so látara àdélé ìjọ kan ó ṣe pàtàkì láàrin àwa mùsùlùmí ìjọ kan yẹn sì nìyí ṣètọ́ ní gbìyànjú láti máa dá wàhálà alẹ́ lórí àwọn ìjọ kan àwa náà ọ̀pọ̀lọpọ̀ àwọn yẹn ti ń ṣàṣejù àwọn èèyàn kan sì tún ń ṣàṣetò so abukata sí wọn tún wọn sí wa kadhalika ja'alnakum ummatan wasata. Ah, jazakumullahu khairan.